الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ميلي كنت يا مبيو يوني سبنور طولو العقيدة ونمر بعد ميلي nípa orúkọ ọlọ́run àtàwọn ọ̀rọ̀ yìí ètò pé adébẹ̀ òun ni pé a sọ pa àwọn kàtàlì ìfúnnúra àtàwọn orúkọ ọlọ́run àtàwọn ọ̀rọ̀ yìí ní ìlànà ìfúnnúra حديث ضعف حاجة يعني حديث بلون orúkọ tó pọ̀ wọ́n lè pẹ́lẹ́ tí ẹ bá mọ̀ tó sọ tó ha tó bù ní àlùjẹ́mọ́ àlàyé ní agbára tó ń pa àṣìkò látọ̀ àmọ́ ìgbé àgbéyẹ̀wò rẹ̀ ní ìlú tẹ̀lẹ̀tẹ̀ àbẹ̀yẹ̀wò rẹ̀ tàbí Sheikh Abdullahi Bassam رحمه الله تعالى ثم تنوع عن صانف وطرق من أسماء وصفات الله كرمه أنا كما قال السنة والجماعة وما في أن يلقوا لله يلقوا لهم تبادل من الكتاب والسنة ويجي أطلعني صفات الذات وصفة الأفعال صفة ذات كما نكن هو الله أبي أبي كما أدار الله àti ká máa ní ìfẹ́fẹ́ àfààní òun ni àwọn tí wàá tó wà fún ìdẹ̀kùbọ́lọ̀ tó máa ń ṣe láwọn ìkàtẹ́kọ̀ọ́ bí títọ́kalẹ̀ ọlọ́run bí bíbínú ọlọ́run tí ó bínú nígbà tí wọ́n sábà ṣe ìṣe bí ọlọ́run tó ń bá lẹ́nu bí ìlọ́nu ọlọ́run bí ìrẹ́rìn tó rẹ́rìn ìyẹn tí fábílì aláàfọ́ àlò láńkò tó ti wà pẹ̀lú ìgbọ́nà tó máa lò nígbà tó bá fẹ́. bákan náà ìfìrìnlẹ̀ bá lè sọ́nà fìrìnlẹ̀ rẹ̀ èyí pé ìfìrìnlẹ̀ tí wọ́n ní ìtura padà ààrùn tó lè fi wé ìfẹ́ nínú àwọn ẹ̀dá ẹni fi wé nǹkan orí sí nǹkan ní ìbá máa ń sọ láwọn ọ̀rọ̀ tí ó kọ́ rẹ̀ ìbọn ọba ọ̀rọ̀ kọ́rọ̀ ní orí wọ́n fẹ́ wọ́n lọ́nà wẹ́kì nínú lógáàtì ní àwọn pé bá bá fi nǹkan wé nínú tẹ̀sí bí inú bàlágà nǹkan yẹn lágbára bí kí ẹ̀sùn wé lọ àìbẹ̀ ẹ̀kọ́ wọn ní kò lágbára bí bí kìnìún táwọn lágbára yìí náà ní àti kìnìún àbíláwé jẹ́kẹ̀ lówó bí Dangote táwọn lówó jìnnà wé Dangote wọn ọba tó fara àti bí kíni bí ó kì í yẹ pé òkè tún ju ọlọ́run wà lọ òkèlè ẹgbẹ́ ní bá mú ìṣẹ́ ẹbá fún sí tó kú dànù ágbègbè kíláàsì ṣe tó alágbára ní ọ̀rọ̀ kọ̀rọ̀ ìrọ̀ àrùsílẹ̀ ní fi ẹni fọlọ́wọ́ Bákanáà, wọn ni yílóyìn padà a ní ìrí yílóyìn padà sáàbà tààrí ẹni tẹ̀bẹ̀yẹ́ rẹ̀ yẹ́sùn lábúgbọ́ oníká yílóyìn padà ní pípẹ́ tààrí oríṣiríṣi ló wà ìrí yílóyìn padà a ó máa ní àríkíyàn yìí padà ní ìtumọ̀ fàtàgìyí rẹ̀ gàbí yàtọ̀gẹ́rù máa alìmáàlẹ̀ tó bá fi yí padà ní gbólóhùn ìtumọ̀ lórí ìpadà tí mo ti kálẹ̀ ọlọ́ni túnmọ̀ sáwá àlàyé àrùsì ìsáwà ìsáwà láwọn ilé àmì àwọn kẹni ara ẹ kíni ìsáwùlà ìsáwùlà ní pípé yẹn jẹ gàwá lórí ìkẹni tó ní ọtọ́ títì lórí ẹ wàdọ́ sí ní ìsáwà sí ìsáwùlà ìtumọ̀ lórí ìyàwó yìí wọ́n ọlọ́run ọba òun ló ní ọtọ́rìtì lórí àlàárá èmi ìyẹn kó ń gbẹgbẹ́ wà ń bẹ kọ̀rọ̀kọ̀rọ̀ náà ìyí tó wá pọ̀ dèrè pé ìyí tí wọn ò ní yí ìtumọ̀ ẹ̀ padà pápájọ nípa àmì kùránì tó lẹ́lẹ̀ rí ara kùránì padà tí wọn ní yí lásìkò ẹ̀ padà tó wọ́n ìtumọ̀ ẹ̀ ní wọ́n yí padà wọ́n wá yí ìtumọ̀ sí nǹkan ọlọ́run lọ́wọ́ àbí yàtọ̀ láì fọ́kọ̀ àdìyàn hmm. àwọn wà ní ẹgbẹ́ ìwàlú kọ̀rọ̀dọ̀ ìlúkọ̀rọ̀ yìí àbí wọ́n wà ní àkàlẹ̀ kíkọ́ ọ̀dẹ̀dẹ̀ lábúgbọ́ wọ́n wà yìí wọ́n ní wọ́n ní à olóòkẹ́gà pè mí ẹwà tó ní nǹkan mi tó kọ́ ẹ̀fẹ́ fi ọwọ́ lóyún lórí yàtò láì fà pàdéjà agbọ́rọ̀ agbọ́rọ̀ lóun fọ́kọ̀ àìrí ó jàgbára nígbà tó bá fi yáàdù fọ́lọ̀ nínú ayá wọn àti bá fi yáàdù fọ́lọ̀ ní agbára àbí bóòlù ẹ̀dùn wa fẹ́ yẹ tó náà wàmí tó méjèèjì lọ́wọ́ àmì yáàdù láyé fọ́nkọ́ àìdí yìí agbára náà ti bá agbára wọn lọ ẹ adẹ́fẹ́ yìí tó yẹ náà bàlá lẹ́nu yẹn. alùpùpù èyí gbọdọ̀ ọlọ́ni yáàdù láyé fọ́nkọ́ àìdí yìí kí ní ẹ̀sìn ìbáyọ̀ ọ̀mẹ́ká ẹ̀ lápá sọ́dọ̀ ìnáwó ìbáyọ̀ ọ̀nà fọ́ọ̀kọ́ àìjí ọwọ́ ọlọ́wà lórí ọwọ́ wọn ní àrọwọ́ lórí ọwọ́ ń dẹ̀ gbólówá wà àwòdì wá ti bóòlù ti wà níwájú nípa àfẹ́rẹ́ náà fi ọwọ́ ọlọ́wà ní ọ̀dọ̀ wọn. bákan náà àdùsí lè ṣe tààtì tààtì lè ní pé sàmánà òǹkárù jẹ́mí ìṣòṣàtúlá ìtàlá kéèyàn tàpá òyìn ọlọ́run àwọn ìǹkarí bá àbí ha àbí kí ẹ̀ka fáwọn kan ó gbà púpọ̀ orí bẹ́ẹ̀ nígbà tó jẹ́rẹ́ èyí tó mú wa a lè fún ìjẹ́rẹ́ wọ́n kọ́ yọ tẹ̀mùsí ìlú jẹ́ ìfìǹkàwé kan fáwọn ìsìbátù màsílẹ̀ náà mímọ̀ ìrẹsẹ̀ lè mọ̀ sálátà ẹ̀mùsàwá a lè fún ìtọ́jú sí ìròyìn ọlọ́run jọ ìtọ́lọ̀ yìí báwo rí kí abẹ́ ṣàlàyé pa ní ọwọ́ náà tí ń tọ́run ó rí báyìí arìsìnlẹ̀ṣìnlẹ̀ wọ́n yí gbẹ́sẹ̀ kì í kákọ̀ kìrìsílẹ̀ àbíkà ìṣẹ́lú pàtàkì àbíkà fìwé nǹkan ẹ̀ṣẹ́ bákanáà lábẹ́ pé akínú àtàfà àti kúrò tágbọ̀rọ̀ gbé pé ní kama yẹ́kì òtẹ̀yìn sí ọgbọ́ ìfàhálà fìdáàtì ọ̀sùfàtì àjẹmí ìnàkọ́ ìfọ̀lẹ́yọ gbogbo àwọn olùkọ́ ọlọ́mọ àwọn ọ̀rùn ọlọ́mọ agbọ́dọ̀ mọ wọn kúrò ní àdékù agbọ́dọ̀ mọ agbọ́dọ̀ mi kéde àdékù agbọ́dọ̀ mọ agbọ́dọ̀ mi àléébù tó bá gbọ́ pọ́nmọ́rin ara rẹ̀ pẹ̀lú kẹ̀kẹ́ ìròyìn yẹn àfọmọ́ ọlọ́run ti wà ń bẹ̀ kò sáde gbúgbẹ kò sáde gbúgbẹ àfọmọ́ ọlọ́run lọ ìgbọ́nà òjò pọ̀ ń bẹ̀ ọlọ́run lọ àkàtìm ọmọ ọ̀gbọ̀n àbí oní àlùmùtàkábí ọ̀gbọ̀n ní mutumutu àbúrò àbdùlá oní mutumutu sẹ́yìn òun ò lè kílẹ̀ rí zero yìí ọbọ̀ ní mọ̀tòmọ̀tò ìròyìn ẹ̀ kílẹ̀ rí sí ṣé ìyí wà bẹ́ẹ̀ mọ̀tòmọ̀tò ẹ́ ọlọ́run ìlú bá ń rẹ̀ tó kọ́ bá tí ò dínkù ṣùgbọ́n ìwòye tó dínkù tó wà lọ́fẹ́ tí mọ̀tòmọ̀tò àlékún ni ó jẹ fún un ẹ̀gbọ́ àfọwọ́sílẹ̀ ẹ̀mọ́tẹ́wọ́ ni mọ́tòmọ́tò gbogbo fẹ́ mọ́ ẹ̀dí gbèràgbèrà àti tó ń lè ṣe lábá fi ròyìn ọlọ́run àfọ̀mọ́lá àti fọ́nà torí àrẹ́gẹ́ ọba tí ò tó gbogbo gẹ́lú lè ṣe ṣùgbọ́n tí yẹn bá rí orí ròyìn yẹn ìròyìn tí ò dalẹ̀ ìwọ̀ ìdílé yẹn ni wọ́n tọ́jà látara yẹ̀ pẹ̀lú wọ́n ń ṣe gbèràgbèrà òtótó bákan náà ọlọ́run yàrá ìpè láta fún gbogbo ìpínlẹ̀ tó fàlàbí òun èso òun èso bí òun èso. àbájáde ìròyìn yẹn ìròyìn tó pé dárí but fred anko sọ pé kò pé àìsàn ni síbẹ̀ tí wọn kò dìbò láti jà àrùn wọn sì lè múra síra rẹ̀ kó lọ́tọ̀ bá ní aláàárẹ̀ kó ní ìṣòro òṣùwọ̀n kan yóò mọ̀ balùwẹ̀ àwọn ẹ̀fín yá ìgbọ́tẹ́ wọn á ní ọlọ́wọ́ ọba ọba tí ó sọ ní àgùkù ní ìfọlọ́ tó gbogbo òròyìn ọlọ́wọ́ ẹ̀yìn ni wọn káwọn ti wá rí báyìí lọ́dọ̀ ọlọ́wọ́ pípé ní ìfọ̀mọ́ ọlọ́wọ́ tó wà bẹ́ẹ̀. lápẹ̀lú ìrìnàjò ọlọ́dún làwọn yẹ̀ ní ọ̀làwọ̀ yóò lálẹ́ ọ̀nà ti bímọ kò bímọ ẹnìkan òbí ìròyìn tó pé ìyẹn bọ́ lọ́wọ́ tó yẹ ká ní wọ́n tàkọ̀ mọ́ ọlọ́run nígbà àwọn olùkọ́ rẹ̀ wọ́n bá ní ọlọ́run bá àlébù tó ní mọ̀ ní ilé ó ti lé ní àlébù tó ní àìmọ̀ kan bákan náà ọba alágbára náà títí pé nílẹ̀ máa pẹ́ pé nílẹ̀ òfin kejì òfin wọn àyẹ̀kọ̀ orí ìwọ bàlágà nílẹ̀ àwọn yẹn mú àwọn ẹni ọlọ́run ọba ó dá sọ́mọ́ àtìlẹ̀ níjọ́ mẹ́fà ọwọ́ adijọ́ kò ìgbé wá fún mi ìsinmi adébẹ́yẹ ẹni tó sinmi kí ló ṣe oṣù táyà rẹ̀ ọ̀rọ̀ ni wọ́n lọ́kọ́dọ̀ kọlọ́kọ́ sàmọ̀wátí wà ábọ̀ ọmọ ìlẹ́wọ̀n fi sí tàbí àyàmì ọmọ mọ́sálẹ̀ mi gbogbo dájúdájú adáfẹ́mà àti lò ní jẹ́ mẹ́fà ọmọ mọ́sálẹ̀ mi gbogbo kò lè wá rárá kiri ọlọ́run àdúrà bẹ́ẹ̀ náà wọ́n rẹ̀ ọmọ ọlọ́run ló fi àwọn ẹgbẹ́ ìròyìn ìsàfọ̀mọ́ ọlọ́run ìròyìn kò sákìtì bẹ́ẹ̀ بكرة أسماء الله تعالى وصفاته توقيفية ó kọ́ lọ́wọ́ àtàwọn ọlọ́mí rẹ̀ èyí kan mú bó ṣe wùyẹ o ìbílẹ̀ fẹ́ tọ́lọ́run ló kọ́ èyí tọ́lọ́run ló kọ́ ọba bímọ rẹ̀ ọmọdọ́ púpọ̀ ọmọ rẹ̀ jẹ́ orí lọ́dún lọ́dún lọ́dún ọ̀lẹ́ sọ púpọ̀ àti ó kọ́ tó dáa àti kẹ́kẹ́ ó kọ́ àti ìròyìn rẹ̀ tàùkìfíyà ní ẹni kẹkùn lẹ́nu ńbẹ̀. a ní dási ọlọ́dún kẹfẹ́ tó náà ní bákan lẹ́rìn èyí tó bá ń kárí ìsọ̀fún wa. ọ̀láyà ìyẹ̀sí ayọ̀ ìpapọ̀ lọ́wọ́ sàárà àwọn yóò sọ fún ìlànà ìsọ̀mọ̀ ní ìlọsọ́rùn àwọn àṣọ ní ìlọsọ́rùn kò tọ́kẹ́ nìkẹ́kẹ́ tó sọ ọlọ́run tó lókọ̀ àbí kó fún nílò ìkẹ́ àbí tó bá fún láàrin àwọn akọ́kọ́ lórí àwọn akọ́kọ́ lórí ìṣòro àbúrò àti bẹ́ẹ̀ lórí ìlànà ìfún yẹ àtọ̀dọ̀ náà ló ti wá ọlọ́run ní kò fún nígbà tó ń wọ́n àwọn ọ̀pọ̀lọ́ yìí wọ́n jẹ́ àwọn ọmọ lọ́wọ́ ara rẹ̀ kò mọ̀ lóhun kí ọlọ́run kó lórí ìwúwo fẹ́ kí ọlọ́run wọ́n máa sáfà máa sá mọ́ èyí tó jọra rẹ̀ tó jọra wọn kò lọ́wọ́. ìtọ́ba fi yin ọlọ́run tọ́ba fi pé ọ̀pọ̀lọ́ yìí tó mọ̀ lọ. bákan àfihàn wòláyé àlọ́fẹ́sọ́wọ́ ìlú àyàkọ́ ní àhàkà sàlàfà aláwọn orúkọ ọlọ́run tó ga jù sáà sọ̀rọ̀ tó dáa jù wọ́n bá ti ń túmọ̀ lórí àwọn ìṣẹ̀kàbí mẹ́ta dábàá aláàtú aláàtúlá àlà ó tún ọ̀pọ̀ ọlọ́run gẹ́gẹ́gẹ́gẹ́ ní gbogbo lágbègbè alùpùpùsù ọlọ́run gẹ́gẹ́ ní túmọ̀ sí pẹ̀pẹ́ ìrìn kan tó dájú ọlọ́run gẹ́gẹ́ lónìí dàlàlátò wọ́nà sọ́mọ́sọ́láì aláwọ̀sọ́ lórí ìròyìn ọlọ́run. Abúrúmá ní al'alímù tàbí tàbí ọlọ́run. Ìròyìn wọ́n lábọ́ wá nípa jáde lára rẹ̀. Al'alímù ìròyìn wọ́n lára jáde rẹ̀. Ìròyìn mú ọdún tó lé Akọ́ ọkọ̀ ọ̀tọ̀ka lórí Zaatu Bẹ̀mẹ̀sí Abìkù, pátọ́ka lórí ìfòyìn. Ẹ̀kọ́ orúkọ lọ́dọ̀ tí wọ́n lè tọ́ka lórí Zaatu kó sì mọ́tọ̀ká lórí fífà àmìtọ́sọ ní alimu àbí yorùbá tó mọ́tọ̀ alimu ti fẹ́ alimu ayẹ́wọ́tọ̀ sọ́rọ̀ alimu àbí kí ni alimu yẹn tọ́ka sí kí ló tọ́ka sí sábà fún ẹ̀mí alimu kí ló tọ́ka sí ó tọ́ka sí bá tu ẹni tí ẹ̀fọ́ ìyẹn gbèsè bá pé yóò mọ̀ bàbá ìlú mọ̀ ṣùgbọ́n tó tọ́ka sí ìròyìn lára rẹ̀ èyí tí tẹ̀gà lè jẹ́ ẹ̀rù àìmọ̀ ya alẹ́gbẹ́ tó járí ní ẹjọ́ bá fún ọgbà àìbí ẹ̀kọ́ ni àmì ẹ̀tọ́ tó ń jẹ̀mí ìlú lẹ́gbẹ́ tó bá rí bẹ́ẹ̀ à ó kú sáàpù rẹ̀ nìkan láti pèsè fún ìròyìn ó lè mọ́sí kíni ó lè mọ́sí láàrẹ̀ wọ́n tó bá ti kọ́ náà ní orúkọ tó orúkọ yẹn àti ìròyìn rẹ̀ la hmm? bẹ́ẹ̀ ẹ lè tẹ̀lé lórí kọlọ́wọ́ ìtura táwọn tó bá tó ẹni yìí o òun ló ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ báyìí ṣùgbọ́n sífà rẹ̀ olùmọ̀sí lára torí ipa kọ́kọ́ gbà lérò rẹ̀ tẹ́lẹ̀ orí bí káàtì káàkà ìlú sífà tó wà láì lẹ́kọ̀ọ́ tó lè mú tó kọ́ tó wáyé kọ́ tó dáa ní ṣùgbọ́n àìmọ̀ ẹyẹ bí ẹgbẹ́ òkò àtàkùn pé bá tó ẹ pàtàkì ṣùgbọ́n lóyìn tó wà ní ọlọ́ọ̀bà fúnra ọ̀pọ̀lá ìrìn tó wá ń pe záàtò lè ní tọ́ka sí kò tọ́ka sí kẹ̀mí bákan náà ó kọ́ tó wá ń pe ìròyìn tó wà lárúkọ ẹ̀ wà lọ́lọ́ àlìgà fún ọlọ́ọ̀bà lè záàtò ọlọ́ọ̀bẹ̀rẹ̀ ìròyìn foríjì ń kọ́ ó wà fún bákan náà dẹ̀lá látọ̀ láti sáfẹ́ ọkọ̀rọ̀ ìtọ́lé kékeré ìgbà mọ̀kó tó túnmọ̀ ìròyìn mí bí tọ̀rí kí ìlúzáwì pé ó pọ̀ dandan kó ní òyìn ẹ́ àbí wọ́n ní alkhaliq alkhaliq ọlọ́wọ́ ọba tó gbọ́dọ̀ alkhaliq ọlọ́wọ́ ọba ní màtúlá ìròyìn wọn lọ́wọ́ ní ìjà ìtàwé záàpù ọlọ́wọ́ ọlọ́wọ́ ìròyìn tó gbẹdà ìgbẹdà ìgbàgbẹdà yìí ìròyìn olótó wa túmọ̀ sí abórúkọ olótó túmọ̀ sí yìí ni kẹta ẹ túmọ̀ sí lóyìn ní abórúkọ yìí wọ́n tàn pé òun ni àlìkáálíkù záàtù ìwọ̀n gẹ́gẹ́ sáka ìròyìn ilé ìdẹ́lẹ́wà ọ̀tọ̀ àyàtúmọ̀ sí tó ọ̀rọ̀ ìròyìn àti ọ̀rọ̀ tánú fún alákọ̀ọ́kọ́ nígbà tó bá ní ọlọ́ọ̀bá adẹ́dá tí ó túmọ̀ sí tí ó múrò yìí alìkọ̀wí ìdáni àbíkò mọ́ dání tí ó túmọ̀ alìkọ̀wí alàgbàgbò ló fi mọ́ dání Gbogbo ìpínlẹ̀ ìlà ó lágbára lórí àwọn àrọ̀dá tó dé ìpínlẹ̀ ìlà wọ́n lẹ́nu ọgbọ́ wọn. Bí ròyìn kó ti tún máa mú ìròyìn míì jáde ní à ọlọ́ni aláyé aláwọ̀rẹ́ sálàkọ̀ nígbà tó jẹ́ pé olóò dédé àlìkálì kọ́ bá tún múlò yìí mí pé a ah, ìtìsáàmù ọkọ̀ dẹ́dẹ́ pé nígbà tó jẹ́ pé òun ló dáwọn yóò tún nímọ̀ nípa wọn àdàlẹ́ mu náà lé ní ètò wọlé. àìsí àwọn orúkọ náà yóò tún mọ sáàtù ọ̀nà yóò tún mọ ètò wà ní orúkọ ẹ yóò tún ẹ bá tún lóyún dáadáa ẹ tó àmọ́ rí pé yóò tún túmọ̀ ìròyìn mú. ẹgẹ́ mẹ́ta àkọ́kọ́ láti ọlọ́pàá kó là ń pè bẹ́ẹ̀ ẹ̀kẹ́ yìí ìròyìn tó tó gbogbo bá ti mórúkọ jáde ìròyìn mọ́ sùn wà lábẹ́ rẹ̀ tẹ́bá ní àlà hakimu lọ́nà ẹ̀ka èyí kímọ̀ ìròyìn kímọ̀ kó lọ́gbọ́n láti bẹ́ẹ̀ ní ọjọ́ ọgbẹ́ ìwà lára rẹ̀ gẹ́gẹ́ mo sọ pé lọ́rọ̀ tayé ẹ̀kọ́nọ́mí ní hakim tó yẹ pé ìwà bàlídì ní mo káàkiri àbí àyẹ̀kọ́ pẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ bá pàtàkì kò sí bí kíni sí fàtàkì ẹlẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́gẹ̀ta rẹ̀ pé èrò ìyẹn nítorí pọ̀ tí ó pọ̀ dẹ̀dẹ̀ kí èrò ìyẹn ló tún wà lábẹ́ èrò ìyẹn abájẹ́ nìkan bàbá lóun lè dà kò sí ánìmọ̀ wọn àti pé àlẹ́ ìlú lè yọ̀kùnjẹ́ àìpé èrò ìyẹn kálífò àbúmọ̀ àlẹ́ ìlú jáde lọ́ta ah, tó fi dáwọn yíyá lágbára àìpé àlùkọ̀wé فإذا ما اسم أنا كان وحده أنتم مضافتم يقولوا أن كان بينك أو دل على صفة صفة واحدة عبدتم يقولوا بتم لك دلالة التضمن فهي دلالة التضمن أن ينام من دلالة التضمن يقول أولوك تقول تقول تقول تقول تقول تقول تقول تقول بعد اللفظ وداخل ضمن نم أنا أما إن أريد بدلالة الباب والصفة فهم فهي دلالة المطلقة أدوى جاءت عليه orúkọ yìí o onílò tó túmọ̀ rú lágbèrè ìdàlá láti kìnnì ọ̀tọ́ba pọ̀ yàtọ̀ láti tọ́ba pọ̀ wà náà gbèdé káàrí àbí tó ti gbónú yẹn bá túmọ̀ rẹ̀ mú gbónú yẹn lé ní ọba mọ̀ rẹ̀ ó ما يدل على wọ́n bá kọjọ pé àtúmọ́n fàínà rẹ̀ dúró aláàtú wàdà láńdé àtúmọ́n ọmọ bá lè fẹ́ wàhálà wọn mọ́ wọn bá ó dúró mọ́ lórí èrò yìí fẹ́ àti tàbí ní lórí ní èrò ọ̀dà rẹ̀ lọ́wọ́ òwúrọ̀ ìdàlá àdọ́mọ̀ ni lẹ́yìn kó túmọ̀ lórí ẹ̀kẹ́ kó túmọ̀ lórí sáàtú ọlọ́ nìkan àbúkú lórí lórí ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro ìṣòro أما دلالته على البر ورحمة معه وأنا بأن الرحمن أكثر قلوا تعالى من دون من عنه أو قبل البخاري دلالة بتوبة يكون توبة orúkọ ẹ̀sìn yẹn bẹ àtìròyìn sí àmújáde ayọ̀ amúdàlá láti ìsìfàmù yálà láti ìsìfàmù àti ètò ìpọnẹlẹ tó ń jáde lájẹ أن فإن السافر المكتسبة برحمة أن أن تعالى في الآن يلزم لها الحياة والعلم المبالغ بجانب مثلا الآن لي أي كنت في العيسى بني الحي بعدي أي بيكو تتركني الرحمن أن على الآن يزبني يوسع أنت جانب ولا أنت لكن جنب بي آية لا ترى àràfẹ́ lọ́rẹ̀ fún ọdún méjì àyàháyà ẹ̀sìn ìsàlẹ̀ ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ́dún wọn instagram lórúkọ bá túnbẹ̀ lórí ẹni tá a kò bẹ́ẹ̀ nìkan àbí orí ìròyìn tá a bó àgbà lórí ẹ̀yàn fi ń dalẹ́ láti fi kàdọ́ mú mi mọ̀tọ́ ẹ pé ìtàgbà ó túmọ̀ ẹni sáńkóbi àtẹ̀yìn sámújáde yẹn dàlálátù mọ̀tọ́ bá kọ̀ tọ́ ẹ pé afọ́rúkọ fún ẹ máa múrò yìí ní ìjáde ká pẹ̀lú kílé iná tó máa mẹ́ tó rẹ̀ tó yẹ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ní ìròyìn báyìí ìlànà pé tàdọ́ múnú kíni ìtìzáàmù náà ẹ̀rọ pé ọba adẹ́ ọba adẹ́dà ta agbẹ́rún bá gbọ́rọ̀ yọ àìmẹ́ ni pé ó mọ̀ ń pa wọn àbí ń gbọ́ gbọ́n tó ṣẹlẹ̀ sí wọn ولا بلا دوما يا ود القوي ا الرزاق القوي بعد ما عمل دوما نعم ابا كثر من نصر الامام القيم في سبدال الفوائد يعني الامام ابن تيميه عفوا ابن القيم رحمه الله تعالى أني وقد يكون في بعض فقرات استقرار مع نعم أني أولا ما يجري صفة أو خبرا على ربك تبارك وتعالى أقسام أنا أتمنى أن يكون وموالاة تقول إنه يجب ما يرجع إلى نفس الفات يمكن ثم تبع له الأولون كله كقولك الذات موجود فشيء بكوني aláàfẹ́nìmọ̀ ojú jùlọ ní ti ń bẹ̀ àbí dáadáa ní tàláńtẹ̀ ìbí tàláńtẹ̀ ọlọ́gbẹ̀gbẹ̀ àbí kẹ́lìmọ̀ ṣe ṣe ìkẹ̀kẹ̀ rọra ibi tẹ́lì ti gbé lọ́wọ́ pẹ́ ṣe ń pàdé ọ̀bàrẹ́ ìpẹ́ ṣe ń tó kẹta ṣe ní ọlọ́ọ̀bàrẹ́ bákan náà mọ́ yẹn bí ìrìnà tó fọ́tù mànàwíyà àwọn ìròyìn kan lọ sí fọ́tù mànàwíyà làwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí àlàálíyìn onímọ̀ alùkọ̀dérò ọ̀sùnmí bákan náà rẹ̀ bẹ́ẹ̀ pé ní fọ́tù àpò àdìdò alùkáàlì ọba dẹ́dà tó ń dẹ́dà bẹ́ẹ̀ pé yóò dẹ́dà gbà tó bá tó ń ọ̀rọ̀ sá ọba tó ń pèsè fún wọn kẹ́tọ́ bẹ́ẹ̀ pé mọ́ yẹn bí ìrìnà tó rẹ̀ sí ìlú àwọn orúkọ fún àwọn ìfọ̀nà ọba mọ́nà wà fún gẹ́gẹ́ bí alùkùdùs asàlámù ولا بد من هذا من تضمنه ثبوتا إثبات مناط العدم المحض أن أمر قبائل ètò gbọdọ̀ kó sí ní ẹni pé ètò olèlè torí pé tí ò bá rẹ̀ lẹ́yìn oníjẹ́rò ìfọ́nà bákanáà alìsímù dá aládéwọ́lá àwọ̀sọ́fì àdídá àwọn ìsìmù nínú ọdẹ́ pé ó kó àwọn ìròyìn tó pọ̀ sínú sẹ́bi alimajid al-azim asọ́mọ̀tì ọba tó tóbi ọba tí yẹn máa ń ro ẹ̀sì tí yẹn máa ń ro lóǹkà náà wọ́n á tó pé alìmọ̀jídú wà mọ̀ tásùwá bí sífàtì mùtà àdídá ní sífàtì kàmẹ́lì wọ́n ní ọlọ́ba alìmọ̀jídú ìròyìn tí ó gbà ìròyìn tó pọ̀ ní láwọn ìròyìn tó pé bákan náà asọ́mọ̀tì fàyínà olẹ́bí kámọ́là fún ìṣó dábì ó ní ẹni tó pé níbi gíga ẹni tó bá ní is rank láwùjọ wà látọ̀ níbi president àbí níbi gíga yẹn kò pé àwọn yẹn lánàá táwọn kan tó wọn pé ṣùgbọ́n náà bá ó ní alẹ́ ti kámọ́là fún ìdábì ti gíga rẹ̀ tó pé. فهو الذي يكمل إليه الناس في حوائج وأمور الزبا هنا يمن فرات من وجوب كتاب كتاب عمل كون أبات فرات بيوت وكباو ولا ما فرات لكن ما يدخل في باب الإخبار أقول وكوا أبدا تعرفوا عليه المكتنين أني أني ما تعرفوا عليه nípa ọlọ́run ìyẹn haúsá àmìmọ̀ yẹn lókùn sí bábẹ̀ àfihàn ọ̀sọ̀fà òun wá fẹ́ gan-an lábẹ́ tó kọ́ sínú àfihàn ọ̀sọ̀fà ni ó fẹ́ kàṣí palmojú akọ́yìn gẹ̀lẹ́sì àrùn ibẹ̀ fàyínà yóò gbèrú bí alẹ́fẹ̀ròyìn ọlọ́run àwọn tó máa lè bèrè òyìn ọlọ́ọ̀ ṣùgbọ́n tálọ́ ló mọ̀ jùlù fún ẹ́ ọlọ́run àtúnṣe ìgbé mórí tẹ̀ sọ alẹ́bí ọgbẹ́ àbùdìmọ̀júùd wọ́n ti lẹ́yìn ẹ̀dẹ́ sọ́kọ́ aláwọ̀ mọ̀júùd ń gbọ́wọ́ ẹ̀fẹ́ ròyìn ọlọ́run ìbá bù òyìn tẹ̀ gẹ́gẹ́ bí ìgbọ́n kọ́mí òfin ti di òfin olùkọ́ àyà hmm. náà olùkọ́rin ìbílẹ̀ sí ọba tó dájú fún ara rẹ̀ lẹ́nu fa iná olókùnrin bí alẹ́fẹ̀mìyàn ọlọ́ ọ̀làkínà ọ̀làyẹ́dẹ́kùnrin fi àtúmọ̀ èyí lọ́sùnà ọ̀sọ̀sá àtúnṣọ́là ìgbọ́n kò tí ìwọ̀nù alẹ́fẹ̀ fún wa nílò nǹka ọlọ́ wọn kò tí wọnú àwọn orúkọ rẹ̀ tó pé àtàwọn olóyìn ẹ̀fọ́já bákan náà làyẹ́dẹ́kùnrin ìsbára alóbìnrin fi wọ́n yẹ sọ́kù mínú ìsùn mọ́tòlá ẹgbẹ́ kan tó bẹ́ẹ̀ káàkiri nǹkan ròyìn ọlọ́run òmìnir pọ̀ lè rọ orúkọ ní ara rẹ̀ ọlọ́run ti pèsè kìlọ̀ ní ilé bákan wọn ti wọn ni aláwọ̀ yóò fàyòdìlù mọ́ yàṣà kíláàbìrì ọlọ́run fọlọ́run sí aṣòròyìn ọlọ́run yòdìlù yìí bẹ́ẹ̀ ní wọn ni lè jẹ́ bò yòdìlù yóò kórúkọ mòdìlù ọba afọ́ni nínú jáde wọ́n ọlọ́run ọba nínú orúkọ rẹ̀ ní alìmọ̀dílù àyìn tó rúkẹ́ tó rúkọ́ lórí fẹ́ẹ̀kù pé ìmọ̀dílù mọ́ ní àṣà pé nítorí wá lóun tẹ́lẹ̀ ló fi sọ ní orúkọ ọlọ́run àti lè yọ orúkọ lára rẹ̀ ìdíkọlọ tani ìdí àbí fáfin àbí mọ́kìrì tí ọlọ́ni ọmọkàrú ọmọkàrọ̀ náà à ayé pé àlèmọ́tìrù lọ́lọ́ àlèmọ́tìrù torí kí ni ọba tó máa ń dédé sẹ́nà bá dìde sí ó lò láti fi fún information para rẹ̀ nìkan yìí kó dídí orúkọ àgbèrò irú ẹ̀wà kọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó àfàmọ̀ sọ nínú ọ̀rọ̀ kéda. نعم ما كان بلاغة جدا يصابوا بأسمائها المطلق نعم أروبي عليك يعني أن الاسم في أسمائه له دلالات أن الاسم من أسمائه له دلالات أقول قول ثمانية متقوى ثلاث على ذات يبين تعصلك الاسم من ذات واللون واللون العقل وصفة الاسم هي ثم تعلى orúkọrin fáàbí mọ̀tọ́bàkọ̀ tó bá fún yé dùgbọ́. Wàdàlá tó àdéhùn tó bá bọ̀ lọ wípé ọlọ́run kàlàkà rẹ àlórí kàlàkà lérò yẹn lápẹ́ nìkan ìtàdọ́gbò ní èyí tó wáyé pé ọdún ní zoom ìtìbáà onẹ́rẹ̀ ìwé láti ṣàgbé látara ẹ̀kọ́ àdúgbò ìlànà ìlànà ọlọ́ bákanáà wọ́n ẹgbẹ́ wọn ẹ̀sìn lórúkọ tí ẹ láfi mẹ́ orúkọ ọlọ́run àwọn náà wà àwòsọ́ fún ó tó jẹ́ kí àwọn ìròyìn wọn lọ́wọ́ sọ bí láàyè náà fi ẹ̀lìmẹ́yà àwọn afi ìròyìn yẹn kòmínú tó ti tako rẹ̀ jẹ́ orúkọ láti ní ọba aláàbòrúkú lọ́lọ́ kí ní orúkọ tó abúlé àtàrà látàrí orúkọ láti mú jáde alìgbàfó alìgbàfáàrù Tẹ́kẹ́ tẹ́ bá ti orúkọ lò yọ lọ, kọ̀tàkùtà tó lè ní ìlú ìlú. Tábàbọ̀ kọ̀tàkùtà tọ́lọ̀ máa bẹ̀rẹ̀ lọ́pọ̀ kọ̀tàkùtà tó lè ní ìlú. Tẹ́kẹ́ tó orúkọ pátá náà lè ní ìlú. Nínú àbábọ̀ tó gbogbo orúkọ ló ní ìròyìn, kó sí gbogbo ìròyìn lálẹ́ fi ṣe orúkọ. Tẹ́kẹ́ yìí dínú mọ́yà dá fi afẹ́lẹ́kẹ́ kí lọ́lọ́mọdé, á mọ̀ ọ̀tẹ̀ ní gbọ́dọ̀ ní ìdílé káàkọ́ ní mùdílé kò ní bẹ́ẹ̀. ìgbọ́dọ̀ ẹgbẹ́ tó ń torúkọ ni títò sí ìròyìn jáde lábẹ́rẹ̀ ìlú lọ ẹgẹ́ tẹ̀mí tó lọ́n bá lóyún ara ìpẹ́lú kẹ̀kẹ́ kò ní fọ ẹ̀dẹ́mú orúkọ lábẹ́rẹ̀ mọ̀tò bá sọ ara ìlú orúkọ kẹ àbánilò sọ alẹ́mú kìíní àti ìlú ìròyìn tó bákan náà asùnmọ́ òsùnmọ́ láàṣìbà rọ́ọ̀lù ẹni àwọn orúkọ náà àwọn òròyìn ó ní àwọn kẹrin ìtàwọn kọ̀nsídà ìtìbárò mìíràn àìsùfáàt àkọ̀nsídà kọ̀ ọlọ́run là ń pè wà ìtìbárò mìíràn àìsùfáàt àtò kọ̀nsídà kíni kíni ṣé bá kọ̀nsídà àkọ́kọ́ yẹn ẹni àwọn orúkọ àjẹjì sí náà nítorí ọdún náà ìjọba tó ń tí wọ́n ní àròsák àròsák alùpùdùs asalam ìfapá ìfàkúrú nǹkan ló lè lè tó pàdé ẹyọ ọ̀kan sábà pé ìtumọ̀ alámù orúkọ ta ló dé kúbẹ̀ bọ́tà bá kọ sílẹ̀ kékeré gbogbo orúkọ ló ní ìtumọ̀ ìtumọ̀ àjẹsínà ní ìtumọ̀ alùpùpù ní ìtumọ̀ tẹ̀ ayé òdòdó ní ìjẹba ń jáde bẹ̀ alùpàtàwọ̀ lè kú pé ní ìjẹba ń jáde bẹ̀ alìgẹ̀ní onírò ìta ní jáde sábà pọ̀ sí dáàrọ̀ yìí kò ní jẹ́ sinoni kò ní jẹ́ tuntun àwọn ọ̀jẹ̀ ìtàrọ̀ tó fàtì bọ̀ sábà pọ̀ sí ẹni tá ń pè bẹ́ẹ̀ sábà ka wù ẹ̀dọ̀ la orí ẹ̀ mélòó bákan náà adìsúlẹ̀ ìlú àdìsúlẹ̀ yà fún wọn fún àti ni o hmm? níta bá rẹ́rì fún orúkọ lọ́ni àlọ́ bí lè dáwọn orúkọ tó àti yẹn wà lára àfààní táwọn fàmọ́ra lọ orúkọ náà rẹ̀ ní ìgbàdo orúkọ náà ẹ̀yà bákan náà ìfẹ́ ní القديم كيد القديم آه، أنا عليهم تباكي لي فيدي تقارك على القديم كليل أفر الأول الأول أفهم بيبيلو لكن أنا الاسم إذا أطلق عليه أنا صدق وكان tó bá kọ́ lọ àìlẹ́ òun yẹ̀bí sáà ìsákọ́ mini olù mọ́sídà àlèyàn mọ́sídà rí mbẹ mọ́sídà rí iṣẹ́ yẹn wàlfíìl àti iṣẹ́ fàyẹ́kù ránú fìlán àbọ̀sídára náà àsẹ̀mìn tọ́wọ́ ní àtẹ̀lé inú tàbí sọ ní sẹ́ni tẹ́mi à lẹ́yìn tàbí sọ ní tẹ́mi àlọ́ albasir والقدير ayọ̀ ìgboro àǹfẹ́ ìlànà mú iṣẹ́ jáde lábẹ́ rẹ̀ nínú ẹni ìrù fọ́lọ́ alìgàfóòrù àbí yẹgfúrú lèmọ́ yẹ ṣe àwọn látara alìgàfóòrù àti òkèrè yẹgfúrú gẹ́gẹ́ bí iṣẹ́ bákan náà gbogbo orúkọ ọlọ́pàá pátá ní àlùkò sí ẹ̀fọ́ àwọn èèyàn àwọn ìṣẹ́jú ìgbà ọkọ̀ yóò dá ìwọ́n gbogbo orúkọ ọlọ́run pátá náà ló dá. àtìtàn tó jẹ́ báyìí ṣọ́ra àti ṣọ́ra jù. bákan náà àtúmọ̀ nílá ìlà àìlá àtẹ̀kọ́sọ́nà ìlà àtẹ̀kọ́sọ́nà ìlà àtẹ̀kọ́sọ́nà àwọn orúkọ ọlọ́run ní wọn láti sáré ìyá àdá àpẹẹrẹ ìfàyínà فإن لله تعالى أسماء وصفات ọlọ́run olùkàtà ní ìsìpápá àbí àfẹ́lẹ́ ìjẹ́ nàìjíríà lẹ́kùn nìkan náà ló mọ̀ nínú ọkọ̀ rẹ̀ ọlọ́run olùkọ̀ bẹ́ẹ̀ yóò tọ́ra ní hadith àkàfọ́ àmì yóò òmìnira àbá tó ń lẹ́gbẹ̀ẹ́ sọ́dọ̀ fún hadith ṣàfá ánírú rẹ̀ náà ni àwọn nǹkan tẹ́lẹ̀ fẹ́ ọlọ́run tó bá níbi ìṣẹ̀lẹ̀ bánẹ́bí ní fàyẹ́sọ̀rọ̀lá àlẹ́ an mọ̀hàmídì nímọ̀ láàrùn sílẹ̀ ìhàn àmẹ́bí ní tó bá di ẹjọ́ obìnrin àti àwọn oníwà kọ́mi láwọn ìṣẹ̀lẹ̀ kí kí mọ̀ báyìí ó mọ̀ pé àwọn ìkẹ́kọ̀ọ́ ọ̀dẹ́ kọ́lọ̀ nìkan ló dé ní ló mọ̀ náà ló dé ní àwọn olùkọ́ mẹ́rin ìṣẹ̀lẹ̀ tó mọ̀ kọ́ àwọn ọmọ gbogbo orúkọ lọ́sọ̀ àìmọ́ ní èyí tó jẹ́ pé ọ̀dẹ́ ló wà yẹn ó lè jẹ́ kó gbogbo èyí tó sọ fún ọ̀wà يرفع عنه أدوان البلا وصفنا عليه ومن تجفوت أنت كما أثنيت على نفسك غير وجه تجفور هذا فهو كما يقول لنا الفلوة تدوم بكر أن أسماء أسماء الله تعالى من يوم يطلق عليه مفردا أو يقول لهم فلوة بكي أرجع نقول بلو كريم الغفور الحكيم البصير السميع العزيز bẹ́ẹ̀ lọ wọ̀yàkún àìdọ́ mọ̀kútẹ́sẹ̀ lẹ́lẹ́ ìlú ìsìnwà tó yẹ pé yóò tó mọ́ ní ìlú tó bá dà ní ẹ̀fẹ́ ìdórúkọ lọ tó bá tó mọ́ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi ni àwọn ẹ̀rọ ìdákùnrin fún rẹ̀ bá nà kó lè bá mi kàlùmọ́ ẹ̀ ọ̀dọ́rọ̀ àlùmọ̀tẹ́kì akọ̀tẹ́sì ọba من صلاة الليل والمنتجم والمنتجم سوى ذلك أنا أريد آل آل بعد أحدث يوسف فهذا لا يجب أن يفرد عن مقابله على تعبد أن تقبل تقبل فتقول المعطي المالك ọba tí máa ń fún ni tí ètò ń fún yìí wọ́n ní méjèèjì lọ́dún pọ̀ àdọ́rù àmẹ́rẹ̀fì ọba tí wọ́n fara ní tí tó wọ́n ń fi àǹfààní fún ni alìmọ̀tẹ́kùn àlàbù ọba tí wọ́n ń bẹ̀ lọ́wọ́ ẹni tí tó wọ́n fún ní ìjẹni alìmọ̀ẹ́dù wọ̀lmọ̀dé ọba tó máa ń kó yìí fún yìí bá lè ní tó tó máa ń yẹ pẹ̀lẹ́ ní يعني يتمنى في الاضطرار كل اثنين من آبيه بما يقابله لابد أن يراد به أنه متفرد بالربوبية أنا اللي إن تبقى قميت وتجاوز الكلام وتعلم المكان من إلا المكان وتدوير الكلب والتصرف فيه عطاء ومنحا ونفعا وضرا وعفوا المقاومة فأما أن تصنع لي بمجرد ثماني وأن تقوم فلا يكسوه àwọn ìdìbọn tó yẹ pé afẹ́ ìyẹn náà wá ní àlèmọ́ ní ọba tí è fún ni táwa fi tí mo ń fún ni sí wọn ní kò pé irú ìjọba yà ní kò pọ̀ أنا من أسمائه فعلى الحسنى ويكون دالا على عدة على عدة الصفات أنا أقول كوميونيتي متوقع لابي حبيت أن تجيبني في síwájú náà tí ó rọ́pọ̀ ní tó ní ṣe pẹ̀lú àtúnwọ̀n àti ìròyìn ìwé kaka àdíṣẹ́kẹ́ tó kù ní àìbábùn nọmbà tí ká tó lóbi ẹ̀kọ́ ìsinmi àtúntò lágbà tí àbá mẹ́sìn ọlọ́ni wàlíláì láti mọ́ ilẹ̀ fẹ́sìnà ọlọ́ni ló rìn kan tó dájú fàdí ọrùn òbí wa ẹ̀dí kíni ẹ̀dí sí ẹ̀. wọ́n ní wọ́n sàrò lẹ́bí náà yóò fi ṣe ilẹ̀ hajj sí ó ní ìlúwọ́ ìgbòrò bí ọmọ àpọ̀ ìkíyà ọmọ àlèyà bọ́lọ̀ sí pé ó kọ̀ lẹ́yà bí ló yẹ kí wọ́n á gbé padà alẹ́ àkí àṣáàbì ìgbà tí mo ṣe wà dáadáa ó yìí nǹkan mi wà á bọ̀ máa fún ìlú mẹ́yì ẹni tó ń gbé ní ilẹ̀ inú gbọ́lẹ̀ ọ̀sọ́lá tó bá fẹ́ tó rúkọ náà àti ìròyìn ó tún dáadáa gbogbo yìí dáadáa ìfà tó tún débi kúpè kúpè kí ni kúpè dáadáa lákòójú inú ìdí àdì tó ń lárúbá fi ń kó sáwọn kan ní láàpù tí mo kọ́ ẹ̀rọ láwọn àìsàn ló láàpá wọn tó sọ wọn ní láàpá ẹ̀sìn house ẹ́ ẹ́ àmàlásà ìpapá ẹ̀sìn house ẹ́ ẹ́ ẹ́ látara lẹ́ọ̀dẹ́ tí wàá yẹ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ilé àdúgbò ni wọ́n máa yí bá mi ní omi ní ilé àdúgbò àbí pípé náà àbí wọ́n ti pé ìdí ní kẹ́rẹ́sìlẹ̀ agbègbè ìrẹ̀mú ìfọ̀rọ̀lẹ́ ọ̀dọ́ ẹgbẹ́ olùkọ́ta ní ìfọ̀rọ̀ kan olóòtórí ilé àdúgbò pípé pọ̀ lẹ́yìn báyìí ẹ orúkọ kan ní orúkọ lọ ẹ àròhìn ní ràyè àbí ràyè ẹ̀yẹ ẹ. Ẹni ìdáni ẹ pàpáyé ẹgbẹ́ òṣèlú ìrẹsì lọ. Kàfáàkì wàáyé wàáyé ní ìgbésẹ̀ tó súnmọ́ ìgbè àwọn àgbẹ̀rẹ̀ láyé làṣítì ẹ̀ làṣítì ẹ̀ alìhàmídì rẹ̀ àdìláwà nìkan làwàlì ẹ̀rẹ̀ làwàlì làwàlì tó wá tó ju láàdì ẹgbẹ́ láàdì rí ẹ̀ka abájú sẹ́yìn lọ bákàrí abájú bọ̀ sí bákàrí tó káṣe ìdáhàdùn orúkọ lọ àfáàní owó àgbẹ̀sí pé iná torí ìyẹn ti ti mọ́ inú ó ti yẹ kó bó ti yẹ kí ajẹ́pẹ́ ní pé náà lè ní ọ̀nà ọ̀gá ìgbìmọ̀ sáfẹ́ lẹ́yìn ìdúró sí àtúnṣe ìdánwò tó ń jẹ́ ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹn wọ́n ẹ̀kẹ́ mọ̀ sí lẹ́mú ọlọ́run jẹ́ alẹ́gbẹ́ ìfọ̀sífọ̀ àjẹ́ ẹ̀ náà ní pípé ìgbẹ́ tó gbé dáadáa أنا أقول لك أني إلحاد كل هذا إلى إلاطة والعزة عزة أني العزيز مني قال له فسامني العزة لا تراخي كذا تبين إلحاد ما كان النيل يا بيت سمية تعالى إلى ما لا آه، نسبة تعالى ìlànà yẹn lè kó gbèjà láàbì ètò ọ̀tọ̀ sọ́nà káfíwé àbí ká ń jẹ káfí ọlọ́run ti sí nǹkan yẹn kà ní sípàtì nà sọ́ra láwọn ọ̀bùnà bẹ́ẹ̀ lọ sọ́ra sọ kó ṣe gẹ́gẹ́ òbí mọ̀ ìlẹ̀ àdó náà ń wọ́n ní sípàtì lùkàlà àti sípàtì láwọn mú jíbá gbèsàtì àwọn fàlásífà àná ẹ̀ ní sí àwọn ilá tó fa ilá tó bùtọ́ wọn àwọn tàbí kẹ́ni mọ̀lẹ́ tẹ̀ mọ́nu mọ́ wọnú ẹ̀rí gbọ́dọ̀ sọ yìí ìyẹn náà tọ́jú àkùnmọ̀ bàlá ṣe bàjẹ́ tọ́jú wọnú àkídá tẹ́ bá ń ka kíra àwọn àṣà ìlà àjọ nìkílẹ̀ mi ọlọ́ọ̀bà alá arígbó ebi arígbó wàlá jáwà wàlá kíni kẹ́mọ̀ sí kíni ń sọ yìí sí ọ̀rọ̀ àkídá tó fi kù láti fọyín ẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ wọn tí ó bá wọn bákẹ́rin wọn ìlhàt ó ní wá fún ìmọ̀ ìyàtọ̀ àlà àní wípọ̀ ìyàtọ̀ padà mílẹ̀ nàfà kéèyàn fi nǹkan rẹ̀ tó rẹ̀lẹ̀ òyìn ọlọ́run gẹ́mọ̀ ìyàwó sọ pé yàtọ̀ láì mọ̀ dúró la kí náà ṣe ń mẹ́rin ìlhàt ìlhàlẹ̀ pọ̀ ẹni ọwọ́ ọlọ́run káàkó ìwọ́dọ̀ rẹ̀ kọ́ náà ọ̀gá gbé ìwé ìwọ́dọ̀ ohun tí ó dá bákan náà ní ìdá àti pé ní ìròyìn ọlọ́run túmọ̀ sí bẹ́ẹ̀ lọ yí padà kó ní kò túmọ̀ sí àdúgbò tí wàá bá dé lẹ́gbà àwọn ìdààmú àmì ọ̀rọ̀ pé àwọn orúkọ náà ìròyìn gbà pé lábùkù lásán kò ní àkọ́ ìlú máa ń ìtumọ̀ láàbù gbólóhùn lásán lákàn pé wọ́n ní kà fún òsì pé ẹnìkan wà dé ní kíní àbí agbàkọ́nà bá wà fún pé yàfúrú ìròyìn ẹ̀mí orí ìrìnláwò ká ẹgbà fún ẹ̀rẹ́ náà wọ́n ní eléyìí àwọn sọ pé látọ̀ àdọ́mọ̀nà sùfáà wọ̀lá màá ní ẹ̀kùnlélúwà sẹ́mí àlùbàfíì wọ̀lá sọ́mọ̀ ọ̀làbàkọ̀ àwọn ẹgbẹ́ àgbélọ pé ní àwọn orúkọ ọlọ́run ò ní tòun lọ́ba ní tẹ̀mí tàbí wọ́n wá ní tẹ̀mí ọba tí yóò fi tẹ̀mí ìròyìn ara rẹ̀ tó fi fáwọn gbígbọ́ kúrò yàrá rẹ̀ wọ́n jẹ́ là fámù láì dé kíni láì jọ torí pé ẹ̀lẹ́ àrùn yẹn kó ní kọ́lá lẹ́rìí kọ́nà kọ́lá rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wà ní kò ní ìròyìn yẹn kó ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ẹ̀wọ̀n lọ́gbọ́. nínú àwọn وهذا من أعظم الإلحاد عقلا وشرعا نعم فكل من جحد شيئا مما وصف الله به نفسه هو وقد بعد التعقل كان يتعلم رسول من رارك أو وصفه به رسوله أو السائل الرجلين يعني. فقد ألحد في ذلك اللي عادي في قصة وإنه دي مثلا تشبيه الصفات بالصفات الخلقية كي يفضلوا مدى فهذا الحاد في مقابلة الحاد المعطلة كي يفضلوا مدى الحاد يقولون يا بيبي كان تعطيني أنا ما تعبوني كتور ما يفعل أنا كي يفضلوا كان يفضلوا مدى الحاد كان يفضلوا مدى الحاد ọlọ́run ní ọmọ ẹgbẹ́ kódà ẹgbẹ́ ní kódà ti di báyìí àbáwọn tó yẹ kí wọ́n láwọn ògbà pé oníyẹn ní tùmọ̀ àbí bóyá ní bá jẹ pé fún alákòókò ìpínlẹ̀ ní wọ́n ní tùmọ̀ ọlọ́run ní ẹ̀yìn nìkan ọwọ́ ọlọ́run dàbí báyìí pé lè bá kọ́mpútà yẹ tó bá ti fọlọ́ wí nǹkan àbúrò nǹkan wọ́n lọ́wọ́ ti tẹ̀lé àjù ayọ̀ ẹni fa iná ìwòlá ìkàgbẹ́fọ́ fífa àmọ́ ẹni tó tọ́ ẹnu gbádàlù ìròyìn pípẹ́ ọlọ́ wàhùlá ìṣẹ́pà ó wá bùsùfà tẹ́kàtì àwọn mọ̀áfílà ń gbádàlù àbí ìròyìn pípẹ́ ọlọ́ àwọn mọ̀sábíà ń fi rinlẹ̀ ẹ́ tuntun wé ẹ̀dá ẹ̀mí fàjẹ́mọ̀ ọ̀hún fàjẹ́mọ̀ ọ̀hún ìlhàdì ìlhàdì bá ọkọ̀ gbogbo ẹjọ́ àwọn àwọn gbogbo ìlhàdì ń sìn mẹ́rin pé kí ẹ bá ti fọ̀nà kẹ́ńtì kejì àdúgbò ta kó fi ilẹ̀ ó tó kọjá làbí ilẹ̀ ó tó fi wé nǹkan. wọ́n ní gbogbo ilé ẹ̀lẹ́tọ́ra bẹ̀rẹ̀ ṣáàlì àtọ̀fárọ̀ kọ́tù bí n tó ń kò ẹ bọ́lẹ̀ tó sún wọn débẹ̀ yàtọ̀ sí ara wọn ni. ọbárọ̀ àgbáwọ̀ àtúbárọ̀ tó lè rìn báyìí ṣùgbọ́n ọlọ́run fún àwọn ẹ̀tọ́ bá tẹ̀lé alẹ́ ní ọlọ́run fún àwọn fàlàmì ẹ̀sìn lílà tí wọ́n fà bí ilé fà ẹ̀dìkẹ́tọ̀ ọ̀nà parí àdìsínà fèrè yọ lóyìn tó bá fèrè yàrá ilẹ̀ ni tó bá bẹ́ẹ̀ mẹ́wàá fèrè ní ẹ̀mí fàlàmì ìṣáájú ìfàfì àwọn ìfà fọ̀dù yẹn lọ fàlàmì ìṣáájú ìwé àti ìfà àti àwọn ìfi wé ìròyìn fàkánà ìfà tó parí àdìsínà tẹ̀síbí wọn ní fífẹ́ ilẹ̀ ẹ̀rẹ̀ ni kò sí ìmọ̀ fi wé ìkànnì tẹ̀ ní sábà kí á ọjọ́ tó bá ti fi jọ ọ̀sẹ̀ ọ̀sìn ńlá ní alòsùn náà àmì ìpéjọ náà ni wọ́n tó ìlú ìwòsànlẹ̀ ìpínlẹ̀ pàápàá bákan náà ìfinilẹ̀ wọn wá ní pé bákan náà wọn ti jọ kán ní kò sí wọ́n fi rìn ilẹ̀ pé ọlọ́run ní nǹkan bá bó ti rí ìlànà ìlú làmù àyà ẹnìmí ní ìjọ ẹ̀ka mọ̀ ní bàbá ẹni àwọn kírísítì tá a ṣàlàyé tó dọwọ́ tí wọ́n kọ́ lọ́mọ dáadáa fún wọn ṣẹlẹ̀ àtúmọ̀ àdọ̀rọ̀ sílẹ̀ ìwọ̀n jẹ́ pẹ́pẹ́pẹ́ àkìlà wọ́n ilá pàṣẹ fún àwọn àbẹ̀kì ẹni tó bá bẹ̀rẹ̀ wọn lè ṣàlàyé orúkọ náà tó lọ́yẹ tó bá wà mọ́ lẹ́nu dákẹ́ o fàjẹ̀lẹ́ òrùkù bíyẹn àjẹ́nu mímọ̀ yá òrùkù báyìí tó pé ìpínlẹ̀ àti ìjọba adẹ́dàá rẹ̀ ojúndé ẹ̀mọ̀ ẹ̀wọ̀n sí èrò ọkàn rò lọ́pọ̀ mo fẹ́ mọ̀ bó ṣe rí mo fẹ́ bọ́lọ̀ ti tó mo fẹ́ bó ṣe nímọ̀ sí mo fẹ́ mọ̀ bí ibo ṣe wà ní tó wà ẹni olùdíje ẹni sọ̀rọ̀ àti ẹni lọ́wọ́ ayọ̀ àbọ̀rọ̀ ayọ̀ lọ́kọ̀ àbí tí ẹ̀fẹ̀ sọ̀rọ̀ ìtọ́ bàbá ìtọ́ lápòlò rẹ̀ ọ̀gbọ̀n ìdí tó bá mọ̀ nínú àrígbẹ̀mí wọ́n ní àwọn kan tí lọ́rọ̀ mọ́ àtúnwọ́ra lábẹ́ àìmọ́ ìta bá lọ tí ó gbéra bá bọ̀rọ̀ alẹ́ ọ̀tọ̀ náà lálẹ́ ọ̀dùgbòrò mọ́ pọ̀ ọmọ náà táwọn sọ̀rọ̀ ìròyìn ọlọ́run lálẹ́ ọ̀dùgbòrò náà ibi parí báàbù ní àdíṣe òsáwọn mùsẹ̀ ìdàbí náà wọ́n lálẹ́gbẹ̀ ní mọ́nsọ́lá ilé ma'arufa mọ́nsọ́lá ilé ma'arufa ẹni tẹ́lá fi dáadáa sí fàkọ́lá lè fa ìlú wà tẹ́ tó fi tó fi dáadáa sí ìjẹ́kàlá ọ̀fẹ́rẹ́ ẹgbẹ́ ìjẹ́kàlá ọ̀fẹ́rẹ́ tá a mọ̀ ìfẹ́ inú àdíṣe lọ́wọ́ fàkọ́lá fi sàmẹ́ àà kúmọ̀ ti sẹ́yìn fọ́lọ́ ẹ̀dọ́ bá sọ jẹ́sọ́ ẹ̀ka máa fẹ́ ọ ti sẹ́yìn fọ́nà. náà fáìlì ní màárù ìbùtúdá ọ̀làhùn fábílù ìbùtúdá ẹni tó kọ́kọ́ ṣe dáadáa sí láwọn fábílù wàmínà òun ló ní ẹ̀rẹ̀ lórí ẹ̀rọ lọ́lá alàlùmọ́sílá ìlú ìkẹyìn kó ṣe dáadáa sí láàrín màárù سواء كان معروفا مهديا او معنويا فهذا يجب ان يكون في ẹni tó wà pé kí ẹgbẹ́ àlá tó bá ti dáadáa jẹ ọtún ní ó ti lé owó wọlé sí ẹ orí ti wá látọ̀dọ̀ rẹ̀ sí ẹ ó tún dọ́là ní orí rẹ̀ لأن الابتداء بالإنسان يدل على نفس الكريمة لصاحبه فيصف له لربه قم في أهميته لا تعني ومحبة الخير والإحسان وتجعل على نعم ọmọ ìfọ́sílẹ̀ adab nínú kíní nínú tó dá nínú ẹ̀kọ́ pàkàmẹ́lì mọ̀rúwà pàkàmẹ́lì kíní alìmọ̀rúwà tí ìjọba dáadé lórí ìkúyè pàtí ìbìlì mọ̀kànbálà káàdìbì tó dára pàdé dáadáa onígbésẹ̀ ìbàdàdà ayé lùkàfíà òun mọ́sán ìlẹ́yìn aláìsáni ìmọ̀ àrùn oníkéyàn ti dáadáa pàdé dáadáa tó ní ẹni sí yẹn náà wọ́n lọ yìí nílùú ọ̀yẹ̀ turuku ọ̀yìn ọ̀nà ìjàpá tẹ́ wọ́n yóò gbéra ní wọ́n á nílé gbẹ́dẹ̀ ní kódà kó jẹ́ pé ìlànà yín yàtọ̀ síra wọn. bẹ́ẹ̀ àwọn jẹ́ kékeré àbí mùsùlùmí tó lórí ní ẹ́ ọ̀yìn ìjàpá ìwà tí ẹ̀jẹ̀ tó ẹgbẹ́ owó ọmọdún ọdún lé lórí àbí ìyẹ́ tí a ní abẹ́ bí i àkẹ́kẹ́ àkẹ́jọ wà wà pẹ̀lú ẹ̀ ẹ̀kẹ́ wà ní hmm. kátó àti àgọ̀ sí ẹni bàbá ní ẹni tí ó ní ẹgbẹ́ ti dára lórí fún yẹn fàyínà òmìnira ìjàpá olóòwò àmọ̀kọ̀ọ̀ wàmàláyàtọ̀ ní àdámọ̀ ilé yóò yá torí pé àdámọ̀ yẹn kìí pé lọ́ba tó lè fún òfin ẹ̀sùn ẹgbẹ́ ẹ̀sùn mọ́kẹ́ yà pé à wọ́n tó tún sunu yẹ wọ́n lọ tó fi dé náà sọ̀rọ̀ ọmọ gbọ́ àbí ẹ̀tọ́ wa gbowó ní ọjọ́ ọ̀sẹ̀ yẹn fẹ́ sọ̀rọ̀ ọmọ gbọ́ òun wa gbowó ọmọ àwọn akẹ́kọ̀ọ́ yìí ló bá ṣe lára tó ń bá ẹ̀wọ̀n yìí ṣe lọ. ó ìyàbọ̀ wà láti pé àtòkùnrin lọ́wọ́ adọ́nà àgbà ní àìmọye ìjọba ẹgbẹ́ dáadáa wá sí ọ̀gbà ìtẹ́ni ẹgbẹ́ dáadáa ní àbí gbogbo ilẹ̀ ìdòkó àbí ọmọ yìí kò jẹ́ bàbá ìdílé tí ẹ gbàdá bẹ́ẹ̀ tó lọ gbà pé bẹ́ẹ̀ ti àdá ìdílé àdá tó ní ọ̀ ilé-ìka ilé-ìka àti ṣe ìwà ìlú wà ṣe wọ́n bí fi ẹ́ dára kẹ̀lẹ̀ ẹ̀yẹ́ ti rí àbí àti ìfọ́jú mi dára wọ́n àti ṣe ìlú wà ṣe àdánù rí ìlú àti jí mi dára wọ́n àti àmìka ìlú wà ibi mú ẹgbà ìjí mi dára wọ́n ni Ebe ka ụzọ n'oge aka eke ọmọ mo ló lé mọ́ ilé ìgbòho ìyàtọ̀ wà láàrin pé ẹ̀sọ̀rọ̀ ìfúnni èyàn tẹ̀lé lánàá yẹn ìyẹn ni ìdá ṣùgbọ́n kò síbi tí orí oṣù lè wá mo tó bá ti wá náà ní àlẹ́bẹ̀ẹ́ kánikẹ́ni mọ́ yẹn mọ́ mọ́ mímí mímí alifásílẹ̀ òmùmù ni níbí yìí mọ̀kànlá ilé mú màálù fàìlì ẹ́ alẹ́pẹ̀lẹ́ ní wọ́n làbá fún un anẹ́kẹ́rà tó bá dá àṣà láti rí ẹ́ tó fídùn ìmọ̀ gbogbo ẹgbẹ́ wájú dáadáa fi kò ní pé orí bíjà ni onígbìmọ̀ àrí mùsùlùmí gẹ́gẹ́ mùsùlùmí gbogbo ẹni tó bá dé dáadáa sí fàkàfì ìhù nípa méjì náà lọ́pẹ́ ìkáfà sàbẹ̀ pé nípa àti pàdé rẹ̀ ọ̀rìnàdá kàláàmù ẹ̀yọ̀ àbọ̀rọ̀ ní ìdí yóò jẹ ìrajà ṣùgbọ́n tá bá kọ́ ní ilé tó nílé tó wá fún nífẹ̀ẹ́ ńlá ìjáde náà tó lè tó wà láàrin wa torí tábàlẹ́ nìyẹn owó tó san ó gbọ́dọ̀ ní kò láti àtiwọ́ tó wọ́ ìkékeré àdámọ́ wọn nìyẹn èyí ló fẹ́ kí ẹ̀sìn o. torí pé ìnáwó dáadáa tó lè ètò tí wà ti pẹ́ ní àlébí náà tó ẹ̀ lè kéèké yìí àmì náà lè kéèké wọ́n lè sọ ìdìgbà tó sọ. tẹ́bà ló jọ ń gbé pọ̀ àwọn kan orí ní gbogbo ẹ̀ṣẹ̀lẹ̀ ó lẹ́fẹ̀ dàrẹ́tì kò lẹ́fẹ̀ dàrẹ́tì wọ́n lè jàǹfààní ẹgbẹ́ ṣe mùsùlùmí wọ́n lè jàǹfààní mùsùlùmí tí ò bá náà ó náà lè jẹ bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ dàrẹ́tì ó dúró jẹ ẹ́ dàrẹ́tì ló fi jẹ́ kí táwa fi parí dàrẹ́tì tó mẹ́ sí wa àbí ìyóò ló tẹ̀ ká dúpẹ́ fún káàkiri lónà wà direct tuntun ẹni tó bó yá ọ̀nà ẹ̀wájú ni wà lóṣù ẹ̀sìn tó bá dọ̀ sí bẹ́ẹ̀ ló mú sí ẹ̀kọ́ tẹ́jọ́ ń lò mo ti wọ́n ló dé ẹni direct. ayélujára bá gbọ́ yé máa ń sáwà náà bá fún èèyàn kan kí lánàá ẹ̀yà kò sì ti wá bẹ́ẹ̀ wà lórí súnà ìbọ̀ràn mọ́ adúlú rẹ̀ ẹni òde súnà ayélujára bá fún ní nǹkan ní nǹkan tó ní ìdí kí lánàá fún yẹn àti kí ni agọ̀nù ìbára ẹni wọ̀n ti ra àwọn tẹ̀sẹ̀ gbò àbábọ̀ sáàkì ìlú ẹgbẹ́ gbò ó tábà gbọ́rọ̀ yẹn ẹ̀mí ti dára fún un <laughs> definition ìgbìgbọ̀ yẹn ó lọ sí ìgbẹ́ ẹ wo tí bàbá àwọn onímọ̀ náà sọ̀rọ̀ yìí pé àmì iṣẹ́ ẹjẹ́ tó kà fàmílì adàbí nínú ọgbọ́n àti òye pé àyẹ̀gbọ́n tó dá wà kàmọ́ lè nínú pé ọmọlúwàbí lè léyìí o olómọlúwàbí tó pé wà sí ìbìlìmọ̀kọ́ ọba àti àdúgbàsí nǹkan pàdé ìgbìnà tó dáa nínú rẹ̀ níbi ni àyìnká fi àrú àlùmọ́fúsánù èlé ẹni tó ṣe dáadáa sí kó pàdé dáadáa aláìsàn ní ọmọ àròfin kó pàdé dáadáa pẹ̀lú dáadáa kó mọ̀ lórí ẹgbẹ́ gbọ́dọ̀ tó wà láwùjọ ẹgbẹ́ àmọ́ ní kéde àmọ́ lórí. bàbá nínú ìjọmọlúwàbí yẹn nínú pé yẹn lẹ́kọ̀ọ́ ni nínú pé yẹn gbọ́n tó tọ́ òní. wàá ńlá yùmínà ń wọ̀nyí tó kà kó mọ̀ ní ẹ̀kẹ́lẹ́ ti kàn tó a fi ní ẹ̀kẹ́lẹ́ ti kó mọ̀ ní ẹ̀kẹ́lẹ́ ti kékeré sí i ó dà a ẹ̀gbọ́n náà rí fún mi bàbá tó bá lọ sí dé fa ilẹ̀ ogun náà ìjàfà àgọ́ lẹ́yìn kí lẹ́ni yẹn àgọ́ wà bàlá adáfẹ́ sọ́gbà á àdámẹ́ni yẹn wọ́n kò ní kí kò dáa ayọ́pẹ́ náà mi lè ti sàwádìí pọ̀ ẹni tó ṣe dáadáa sí ó ní ẹni tó ṣe dáadáa nìkan rẹ̀ tòmí nìyẹn wọ́n yóò gbọ́ ní sọ̀hánà náà àwọn ẹ̀ríkà bẹ́ẹ̀ ká kíyèsí sílẹ̀ kan ní ìmọ̀ tí wọ́n tó lórí sáà ìjọba ẹ̀kẹ́ mọ̀ òkè à ẹ̀kẹ́ mọ̀ tọ́lá bìtẹ́ mọ̀ ṣe mọ̀ ẹ̀sáwọn tó níbi díà ẹ̀kẹ́ kan ìpàtà sí rẹ̀ rí ẹlẹ́mí pàtà sí rẹ̀ rí gbogbo lọ sí rẹ̀ rí. ẹni máa bẹ̀rẹ̀ rẹ̀ pé ádọ́ wà láàfù aláàfù ní kọ́wá ìdáhùn yìí tún bìtẹ̀ iyá tí fàáyù bá ta ṣé ọba ní àṣàlámù àlẹ́ ọ̀dà pé torí pé ó wá mútìlákọ̀ kò lọ fún ìsinmi a ń sọ pé àdéhùn tó ní wà lẹ́yìn rẹ̀ ó ní sábà ní òun ẹ̀ka dáadáa ni ara wọn tó ẹ̀ṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ aláwọ̀ ìjọ́dọ̀ ta ni títí rí ó ní sílẹ̀ òun ká wà lẹ́kùn yẹn àwọn èèyàn òun dáadáa ni a ń sọ wọn afá ìpìlẹ̀ nìyẹn èyí tó sọ́ra fún lóòótọ́ pé wọn rẹ̀ sálámà yìí kábíkù èyí tánẹ́bí lò tó lò fún kábíkù ọ̀bá ìbínú kábíkọ́ àtàwọn tí wọ́n lógún tàbùkù tó jẹ́ nínú àwọn ìkan náà sábà fáàrí yóò wá lọ tálẹ́bí wá lè tó hàjára wọn ó gẹ́gẹ́ tó tó ń bá dára sánà sáà sáà nù ọ̀hún nígbà bóyá ẹ̀mí ìdá sálámù ẹ̀fà mọ́gbà pé kọ́sáyà yẹn èyàn gbọdọ̀ mú un ṣe tó tó bá ti sálámù sílẹ̀ dẹ̀dẹ̀ ní kó dáhùn máa bá ti bí kó dáhùn já tèmi torí pé rọ́dù sálámù kí ni wàá jìbù ni. àwọn tó wàá pé ní sọ́ńdọ̀ yìí o wọ́n wò pé bóyá láti lè kọ ẹnìyẹn ní ẹ̀kọ́ tó bá ṣàǹfààní fún torí pé kọjú yẹn ní fún mi pẹ̀lú ìmọ̀lù pé wọ́n ti ń dáhùn rẹ̀ bóyá kò tẹ̀sí gẹ́gẹ́ ògbọ̀n ní pé ìtẹ́lù ìlú bóyá láti fi ṣẹ̀nìyàn láǹfààní bóyá yóò ronú pé ìwàdà pàápàá jùlọ níbi tí súnmọ̀ ti lágbára ẹ̀yìn wà mú lé nígbà fún gẹ́gẹ́ ní ẹ̀fẹ́ sọlákùnrin nígbà gbogbo ẹ̀rọ láti fẹ́ ní oṣù kan lórí ẹ̀dùn àwọn àfáàdì pé ni ṣe sáǹfààní ìyẹn gẹ́ ọdún gbọdọ̀ wọ́n lámọ̀ yẹn náà fẹ́ ẹ̀dẹ̀ àádé ní tí irú èèyàn rẹ̀ bá náwó dáadáa sí wa pé bóyá ẹnìkan tí ò lóde dé ní ara fẹ́ kí tó láti bẹ̀rẹ̀ sí sí ẹ̀ pẹ̀lú fáńkì ìfúru adúgbò àbújá dáadáa lọ́pẹ̀ẹ́ ní ààrẹ rí yìí ṣùgbọ́n àní sálámà so ó ní táwọn àfáà bá délẹ̀ pé kí àti ìrìn lè lò ká mọ̀ mọ́rọ̀ láàbọ̀ ká mọ́ lóde ìdí àbí ìgbà ìgbẹ́ tó bá lo nǹkan ẹ̀mí ìdí tí yóò bá lágbára ìwọ lọ́kùnrin ṣe rà rẹ̀ ní sílítì àbí ní ẹbí ìwọ nìkan ló ń súnmọ̀ wọn gbogbo ẹ̀kọ́ lè tó á ní pé dáwà tó wá tún lọ gbé dání opportunity kí títọ́ tó fi sàrámà lẹ́kùn ká mo kí èsì kẹ̀kẹ́ ọtí tó dínà rẹ̀ tó lọ jọ ìsàrámà lẹ́kùn ìwọ̀n tó pè láti rẹ̀ ọkọ̀ tó kí ni ọkọ̀ sàlàmùlọ́sọ̀ ọ̀rọ̀ torí ìpìlẹ̀ ẹjọ́ kàkọ́ sálámù sí ẹ̀rẹ̀ mílẹ̀ ní ti gbẹ́gbẹ́ èdè ní tó bá ti wẹ̀ lẹ́bi jẹ kẹ́rì pé ọ̀rẹ́ sálámà jẹ lórí ti fi ń blaki náà ẹgbẹ́ ẹ̀yìn oníṣú ẹgbẹ́ ìdíje ni ẹgbẹ́ ìsálámà yìí tó wọ́n ti kó wọ́n tó wá mú ẹgbẹ́ àyè ìdí sálámà. tó bá jẹ́ ẹ̀fẹ́ àbúkọ̀ kan ló ń gbà wọn ó sàǹfààní ni ó tó kẹ́lì kó wà lọ pé òun ni ábúlò ń sìn àmì àgbọ̀dọ̀ gbọ́ yìí dáadáa alhamdulilayi àdìsí tí àbí tí àbá gbọ́ àyè ẹ̀jẹ̀ ṣe pàtàkì lágbọ̀ọ́yẹ ẹni tó bá ti dáadáa tó rà àmọ́ ní pẹ̀lú gbogbo orí òkúrí àdìpẹ́ ìyún mi nípa àgbàlá mẹ́ẹ̀ ìyún mi nípa àdìpẹ́ ní àgbàlá mẹ́ẹ̀ ẹni tó bá ti dáadáa tó dáadáa tí wọ́n ń tẹ̀lé lánàá ẹni tó fi dáadáa kéèkì bí tún yẹn àyẹ̀wò ẹ̀kọ́ kéèkì bí tún yẹn ìgbọ́n asúlù dáadáa ti òṣìṣẹ́ dàfà kéèkì gbogbo ẹni tó bá ti dáadáa tó dáadáa bá yàtọ̀ ìgbà mí ẹ̀lú ní mọ̀ ń tọ́ra rẹ̀ ẹni tí ẹni la àti irú àtòkòrò wa tí ó mọ̀ sí kíni tí ó mọ̀ sí kíbẹ̀ àti bẹ́ẹ̀ fẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ lójú ọ̀nà ìbílẹ̀ tí èdè ní súnmẹ̀ kódà mọ́tò ajé ní sínú owó àtàlẹ́ ní ọ̀fẹ́ ìgbẹ́jọ ní ìbílẹ̀ tẹ́ máa ń gbé kólókólókólókóló ẹgbẹ́ owó bàbá kọ́láwọlé fún olómi ìbílẹ̀ àlàmọ́ ìjà sí ìbílẹ̀ àjọ padà ẹgbẹ́ àwọn ìlú ìgbà àbí ó bẹ̀rẹ̀ ẹgbẹ́ àpọ̀ tó gbé dáadáa ń pè kò mílò fẹ́yẹ̀ bí tẹ̀lé mi yẹn ṣèǹkà kéèsì ẹlòmíì lè lè ń tó lábẹ́ ẹ̀rù fàyẹ̀ mẹ́kọ̀ọ́ ti gbogbo ẹgbẹ́ bí dáadáa rẹ̀ fàmílẹ̀ ni táwa ní àmì dúpẹ́ àbí àbẹ̀rù àtẹnu tẹ̀yẹ tí ó dání. bákẹ́lẹ̀ ìdáadáa mi yẹ́ mi lè mọ́ sán eléyìí nílẹ̀ àṣẹ ìmọ̀lẹ́yà máa yóò káfíńgì lè mọ́ sìn ẹni tí ò bá wá ẹni ìtọ́ bá ní bí ẹ̀ bá ń náwó dáadáa sí ìwọ́n náà láti mọ̀ náwó dáadáa sí kó lè jọ máa dùn wọ́n sì gbọ́tọ̀ bá fi wà ní tọ́ọ̀sì dáadáa wà lè yẹ́ ìlà sàdúrà fún wà lè yẹ sóòrò أفضل ألفاظ الدعاء الشكر أننا أقول لا لا بأمرك أجعل جزاك الله هذا أبلغ السلام قبل الجسر إني tó kájú ẹ̀sùn rẹ̀ lélẹ́yìn ذلك بأن الجزاء إذا كان من الله تعالى كان عظيما تلقي ستبع على قدر وتبيو يجب بعد يجب كفوي جزاك الله خيرا والله يسمى ليس أه إذا لا نيجي فإن جزاء الله وعطاءه لا نهاية له تلقي أسنتي توافني أسنتي وليسنه أسنتي وليسنه أسنتي وليسنه ولفظ الخير كلمة طيبة تشمل خير الدنيا والآخرة نقول لدخل خير خير تنظر نقول سوداني بس خير تنظر وبولي آيات كني ونقول السنون لكن إذا كان المكافأة المخلوق المحسن مستحبة وجميلة أن يبدأ خلاص وفي كان بالكسر تزيد هذا التعفين ọwọ́ ní ọlọ́run mílẹ̀ ìmọ̀ọ́rọ́ sọ̀rọ̀ ìfẹ́ ilẹ̀ àlọ́run sọ̀rọ̀ tó ti bóde yẹ pé ní ẹni tí a ti bẹ̀rẹ̀ kí ló jẹ́ ibi dára tó jẹ́ kí ló jẹ́ sábà bí lásán ló jẹ́ o ara ní òun ó sì yẹ ká dìde ká dìde gbogbo wọn ní yẹ gẹ́gẹ́ ta ló ń wá fún wa ọlọ́sùn gbé ní tó ní olóògùn lọ́wọ́ yìí ní ẹni yẹ ká dìde fún yòókù àyínlẹ̀ mọ̀mọ́ tí wọ́n máa agbọ̀dọ̀ mọ̀ pé ọlọ́run tó ṣe fàkẹ́fà yàfọ́nù òdòdó ṣẹtẹrìtì àlùmọ́nì àwọn bóòlù wọ́n ní wọ́n ní wá agbọ́tẹ̀ pé bóòlù yẹ kó ọpẹ́ ẹni tó bí kẹyẹ gẹ́gẹ́gẹ́ bóòlù yẹ kó tó ẹni tó fi nǹkan ránṣẹ́ sí ọ̀dúnpẹ́ fúnra ẹ̀ ṣe ẹ̀ṣẹ̀kẹ́kẹ́ máa ní ẹni tó fi rán no ẹni tó sínú ìyẹn kìíṣẹ́ òun tiẹ̀ kìíṣẹ́ ẹni tó wá fi rẹ̀ náà wá dé kí ni lọ́wọ́ kí lọ́dọ̀ àwọn ìyẹn ìwọ náà dé nípa káyì ẹni tó sábà bí ẹni tó nìkan afọ ní tí lọ́rẹ́ ta ọ̀rẹ́ ìwà káṣí o àdúgbò fún yóò ní kékeré wọn ni láti kí ní fún yóò yá àdúgbò fún àtẹ́ni fún mi ìdíbẹ̀ ti fún mi kí ló kàtí wọ́n bẹ̀ náà ah! ṣùgbọ́n ìtọ́wọ́ rò pé ẹni tó tọ́ rẹ fún ẹ fálẹ́ mi ní ká dúpọ̀ ẹ̀bùn báyìí ká tó sàbẹ́ àfún ó yẹ kọ́ ẹ afọ́tò pé ọlọ́run tó wá ní nǹkan yẹn gbọ́ tó sọ̀rọ̀ ní oṣù sábà ẹ̀rọ tó fẹ́ ọ̀pẹ tó lọ ọ̀pẹ tó pọ̀ ní náà àyà ó ní sọ ìbìlẹ̀ mú ní ìmìlẹ̀ ọ̀sẹ̀ ní àmì ọ̀sẹ̀ mọ́ pẹ̀lú ìbá tó kọ̀ọ̀rọ̀ ń gan lọ́rọ̀ tó ga jù الذي لا ينقطع مرض طول رجلته ولا يتوقف إسلامه على رجلته فالواجب أن يكون دائم الشكر لله تعالى على إحسانه وحكمته يعني يتجد جميع كلمة تكفر عن bákanáà ló mọ̀ wá kó mọ̀ dúkọ́ fún lórí dáadáa rẹ̀ fa'in ṣakartun na àzìdánilẹ́kùn wọ́n àìkàsàtún ọlọ́jọba ń dúpẹ́ àṣàlẹ̀kùn orí ìjọba tó láì lórí ìyàmí lágbàá ayúwà والمراد هنا كفر النعم وجحدها بعدم أداء الشكر فيها أني أي ظلني في عمي تاجالر أني تي كمولي ولم تنتقل ولم تنتقل اعتقادا وقولا وعملا إنه كان يتذكر àbí lẹ́nu rẹ̀ kò jẹ́ pẹ̀kọ́lọ̀ tó ti fún ẹlòmí iná náà wá ti fún wa yóò sì tún gbàdá àlùfẹ́ lẹ́nu rẹ̀ wà á mọ̀lá àdúṣe ìtọ́nà òṣèlú fún wa fi ṣiṣẹ́ ó lẹ́la bí àkọ̀wé nù àbí olóhùn ẹ̀rí tó dá kọ́lá kìlọ̀ ká àdúgbẹ́ fọ́lọ́ kò sí náà lórí tó dá ọmọ tó ń ṣe kánífà ní ṣe kí ní kó wú fún àbá àbá àgbègbè kan níbi pátá gbèrè ní owó tí wọ́n ní ṣọ́ọ̀ṣì káàkiri ẹdínwó lánà ìyẹn ti ìdúpọ̀ ìrìn amọ̀là ní ṣiṣẹ́ ṣòdọ́dọ́ bá ní ládùúpẹ́ ẹ̀ ẹlòmíì yóò lọ lọ́dún pẹ́ àbí ó dà àwọn abóòtú gbowó ọpọlọ rẹ̀ ẹ̀yẹ bá ẹ̀yà gbowó ọpẹ́ pẹ̀lú ṣiṣẹ́ ní kò dùpẹ́ kò kágbẹ́rú tí mo dùn pé tí wọ́n bá sọ wá lórí at the same time tí a mọ̀ pé ẹni tó lọ́wọ́ rẹ̀ sọ́wọ́ sáwá lónìí ní káàdùpẹ́ fún káàdùpẹ́ mọ́ lórí dáadáa tí ẹ̀jẹ̀ fún wa ká mọ̀ fi fi sí olówó lé ẹ̀rí bẹ́ẹ̀ náà ẹni láti bọ̀ pé ló kó bẹ̀rẹ̀ mọ́ ní àpàlàdà ẹ má fi ìbéèrè mú àtàyíká ẹ má fi ba ìtọrẹ ilé ẹgbẹ́ rí ìrìn lọ ilé òun lọ dúpẹ́ ní àwọn tàṣánú ẹ̀rẹ́ ìjọ náà lọ́wọ́ ẹni yóò bẹ̀rẹ̀ yá ẹkún gbowó ní padà ayé ẹ̀kọ́ ẹ̀dọ̀ wa kọ́lọ̀ kọ́ sáré ìṣàlá tààlà báàbù mẹ́jọ́ òní àbọ̀sùn jẹ́ mẹ́tẹ́lọ̀ kọ́sẹ́ náà وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه Ẹni ń tàà sórí fún tí ó mọ̀. Àbú sọ̀rọ̀ ní ẹlẹ́yìn tí ó dá. Tí bá torí pé ìbádà là ń fi ara rẹ̀ oríṣìí wà lóríṣiríṣi ní àǹkálá fún ọmọ ẹlẹ́ẹ̀kejì awárí pé ó fẹ́ lọ já sí inú kòtò sáà nípa jáde orí mi náà tó yẹn oríṣiríṣi orí ẹ́ tó tún mú ìyànjú èyí tó tọ̀rọ̀ yẹn torí pé torí نعم والله أعلم نعم Thank you. àfáàyè àfáàyè káàkùn àmọ́nà tí ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ tí ẹ̀ kéyàn wò nítorí àmì orúkọ wọn ní wò tí mo kọ ìfẹ́ mọ́ wò ní pẹ̀lẹ́tàǹtì Thank you ayẹ́dẹ̀kẹ́ ìyàwó rẹ̀ gbé káàdì pé ìdẹ̀ta lẹ́yìn ìyàwó rẹ̀ lórí ni wá ló sọ fún ìṣòwòmọ́lò ìṣòwòmọ́lò ẹ́ ìṣòwòmọ́lò àwọn èèyàn bí orí kó tẹ̀lé àwọn ọ̀nà súnmọ́ ẹ̀rẹ́ kíni tó mú adìkíni púpúmú odi ọmọdé àfọ́jú Ìrùkẹ̀lẹ̀ ààrùn tí ń sàwọn èèyàn ní. Ẹkà máa wo orúkọ ó fáì a ní àbíkẹ́lù ẹ̀ fà yẹn ẹ̀kẹ́ lórí sọ gbọ́ lárúbá bọ́ sí bójú bóòlù òṣèlú tó fà ìgbà náà ni mọ́mọ́ fani súnmú súnmú búrú kí ní kẹjá bẹ́ẹ̀ láti àbọ̀tọ̀ fà fà ẹ̀dẹ̀ súnmú yẹn jákùn ni wọ́n àbí látara àsọ́m bukumu abukamu ọmọ ìjánu kan yìí àmọ́ so àtìlẹ́ ìsáfúra náà ni pé káwo ọ̀nà tábí wọn sorúkọ pápá ní pé ní fíkì tẹ́sí ní àti làwùláàjì ni ó nílé fíkì ẹ̀rí ṣéèkì bá kọ́nà bùsẹ̀ ìdẹ́ ẹ̀kọ́ tí ra kẹlẹ́ orúkọ wọn wá gbé sí orúkọ tó kọ́ sọ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀kẹ́ yẹn sọ wọn wá ní sí orúkọ tó pọ̀ rà kẹlẹ́ rà yìí ẹ̀rí rẹ̀ ṣé bóyá bóyá ọ̀pọ̀lọpọ̀ ìwé ìwé pẹ̀tẹ́rà kan ìwé kan wà english ni ustaz aida ń bá sọ́kọ́ lórí ẹ̀yẹ lórí mọ́sálà yìí tọ́jú àwọn ẹ̀yẹ ti ẹ̀rí bá ti ṣe ọ̀tá sọ ìgbé dáadáa èyí tí èso kíra là kọ́kọ́ ustaz aida ń bá ní wọ́n bá dẹ̀ fún tẹ̀ bóyá yóò jẹ́ àǹfààní àbúlẹ̀ mọ́ ń ka tọ̀dọ̀ nígbà yẹn ká mọ́ àwọn orúkọ olùkọ́kọ́ tó àfihàn kìí bá mú rárá lẹ́nà kí láà máa ń wò ìgbà mí àwò tó mọ̀ bọ̀sì ìgbà mí àwò fẹ́ni eré jíjẹ ìgbà mí ìtọ́ bá ti tó wò tó mọ̀ tọ́ba rí tòmọ́ ìgbà mí rẹ̀ àti ah, tí wọ́n á jẹ́ bẹ́ẹ̀ ni ìwòtẹ́ni eré bá ti jẹun Abubakar tí wọ́n jẹ́ bá tó ọmọràn bàbá ọmọràn kọ́mí ah ẹgbẹ́ ọmọràn kọ́mí báwo. Hmm? ẹ̀yẹn jẹ́ àti àwọn ẹ̀yẹn gidi ti jẹ́ bẹ́ẹ̀ tọ́ba ní asad tọ́ba lọ́bi kọ́mẹ́sì ọmọ owó mọ̀ jẹ́ asadu kí la pé asad sínú ẹ̀yà náà dùn kìnìún ah bẹ́ẹ̀ ni kí ẹ jẹ́ asad kìnìún lọ́bi tó takò ẹ̀rí ọ̀sán tó gbé ilẹ̀ yorùbá àwọn kẹkẹrẹ ìròyìn kẹ àwọn sọ àbí tí ẹ bá lákẹ́ akin akínwùmí akíntúndé akin àbí akínwálé akínyẹmí akin aláìkò wá kú ní sọ pé akékèké ní ìtumọ̀ ńlá ní ẹgbẹ́ náà máa sọ tí wọn ètò máa wò ní ewu bọ̀tí ọ̀dọ́ ọ̀gá tí wọ́n á ní èyí ẹgbẹ́ afẹ́yàn kí ni wọ́n ìtumọ̀ ńlá ní ẹgbẹ́ náà kí ni asad fad ìlú fad wọn ló fad fad kọ kó lè àfáàgbà àtẹ̀síwájú wà ní ilẹ̀ Mm-hmm. àti àwọn nǹkan mẹ́ta lọ ó sáré di kí ẹgbọ́ yìí tí ẹ bá mọ́ lúkọ́ kọ̀rọ̀ bá àfà àti mọ́ pé sílé tí èyí tó bá òkú mú mẹ́ ọ̀là àlọ́ Ẹlẹ́yìn ló ṣe lọ sí tọ́wọ́ lára fàfẹ́ lọ sí. Tó bá dáyé lójú fẹ́mọ́ lójú fún ẹ̀fẹ́ rí rẹ̀ pé ikú pèsè ló kó sí èso gan. Kí ni mo sọ? Ìmí ń bẹ̀tẹ́ mọ̀ lọ́kàn ara yín o. Ìbẹ̀tẹ́ bá lọ nítorí tààràtàbà tó dúlé lórí pọ̀ ìtumọ̀tẹ́ sọ ní pé ẹ̀kọ́ ìsìn sí tẹ mùsùlùmí o ìtumọ̀tẹ́ sọ pé ìyàwó rẹ ọmọ rẹ ẹni jogún rẹ o ìtẹ́ sọ lọ kí ọba tó wá lè gbé ẹja di pé a sì mọ́ síbo mọ́ síbo mọ́ sínú ìtọ́ bá ti jẹ́ pọ̀fẹ́ sọ́dá ah, ń kí oṣù láti ẹ̀rọ kó ẹ̀fọ́ ló kú ní dèmẹ̀tì ètò bẹ̀rẹ̀ pé ìkéyẹ̀ ti gbádànù fún lára rẹ̀ ó pọ̀ kéyẹ̀ dẹ̀ lè mọ́ lè dúró tì ẹgbẹ́ ẹ̀kọ́ ni ìṣètò wáyé pé bó ṣe á rí ìṣẹ́ tọ̀wọ́ wọn dínú Thank you. tó wá dé ọ̀sùn gbẹ̀wọ̀n síbẹ̀ àwọn àgbàdá ń gba ìrọ̀lẹ́ àti àwọn àgbàdá tó ìtọ́ máa ń gbàgbà sí àgbàdá tó ń ṣe níbẹ̀ àwọn ìgbìmọ̀ tó lọ àwọn ṣe kí wọ́n ti pa Ẹnu mọ́ṣáláṣí. Nígbà tó ń kírun lọ́wọ́ àlè. Àti tó ń kírun lọ́wọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹni mọ́ṣáláṣí ok mọ́ṣáláṣí wà gbogbo ní oru táyẹ̀ ń gba wọn àgbò táyẹ̀ ń gba rẹ̀kọjá wọ́n wà gba ààrẹ mọ́ṣáláṣí ojú ọ̀nà ìṣẹ́ mọ́ṣáláṣí ló nílẹ̀ rẹ̀ ọgbà mọ́ṣáláṣí wà sí oru wọ́lá àlẹ́ ó ti rí ìgbà Nù ọ̀rọ̀ ìṣẹ́ ọlẹ́kọ̀ọ́. Bí wọ́n bá ti ẹ̀rọ pé tó dáa jù, ẹ̀rẹ́kẹ́ta ni wọ́n padà tó kọ́ àwọn ilé tó mọ́ṣáláṣí ní wa. Wọ́n ní mọ́ṣáláṣí tí ẹni ààyè tán gbà lẹ́yìn àrí kí ní mọ́ṣáláṣí ọ̀nà ẹgbẹ̀já owó mọ́sẹ̀lẹ̀gbà tí ẹ́pẹ̀gbà ẹnu ilẹ̀ mọ́sálásí ẹ̀sùn mẹ́yìn ní tí ó sọ nílẹ̀ àtẹ̀tí òṣèré tó bá gbà kọ̀sí tí ó ní tọ́mọ́ gbà ṣùgbọ́n tábàlẹ́rà mọ́sálásí ah, ìlú àtàwọ̀tá ẹ̀ tí wọ́n wọ̀pọ̀ ló kì í ṣe ní mọ́sálásí oṣù mẹ́yìn ibẹ̀ ni ilẹ̀ mọ́sálásí ìlú sẹ́ńdà lọ́wọ́ mi tọ́ba lè wọ́nà ní ìtòfin ilé sílẹ̀ láti àtúndọ́gbọ́n fi parí ẹ̀ sákìyèsí tí wọ́n tó bá gba bí ẹni tó bá lọ bá ní kó mú ìsìn ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ tó ṣe ìyẹn mo fi sáńkì rò lọ́wọ́ rẹ̀ sẹ́ẹ̀bà tí wọ́n lè sílẹ̀ wọ́n tó bá gbé tó gbogbo yóò pọ̀ sẹ́ẹ̀ máa gbà níyẹn pẹ̀lú bẹ́ẹ̀ tí múra kan mo mú sáàbù rẹ̀ ìgbà ọ̀rẹ́ àfúnibí dé àdálẹ̀ náà ní lọ́gbẹ́ ní ẹ̀sọ́ ìjáàbù ẹ bá lòdì onímọ̀ gbogbo ẹ̀yìn ìyá ẹ̀bù òní tí wọ́n tún kàkà nìkan kẹ́tọ́ sí rí bẹ́ẹ̀ aláìsàn ni àti ẹ̀fẹ́ kẹ́ borí dá àwọn ti fẹ́ kàkúrá ni mo gbé ẹgbẹ́ tẹ̀lé ń kàkúrá ni fún ẹ̀dẹ̀rà òyìnbó bá mú ẹ bá dẹ̀rẹ́ kẹ́ ẹgbẹ́ kan mọ́ mọ́ pé ọmọ bìtẹ́ kàkẹ́ kàkẹ́ tó bá wù wọ́n ẹni ẹ̀bọ̀rí yìí ti ẹ̀nú bá wọ́n borí wọ́n máa tọ́ka pẹ́lá tó wọ́n tó ṣe kí ní wọ́n tó ṣe sílẹ̀ padà ní ọba mi. sọ̀rọ̀ ìlú rẹ̀ àrùn pé tó bá ti fẹ́ ka kùrá ní àwọn tó bá yẹ kí òun èèyàn lè fi orílẹ̀ ẹgbẹ́. ó dà obìnrin gẹ́gẹ́ fúnra ara rẹ̀ òun gẹ́gẹ́ ló fẹ́ ka ó kí èsì ẹ̀rọ nínú ilé rẹ̀ tó ló bá múlé gbójá gbọ́n àwọn ẹ̀dá tó bá ti ẹ̀lẹ́ ìlú dá o ìwọ́n tó ń bá bẹ́ẹ̀ pa ó lẹ́ka kùránì káàdé nù kọ̀ndíṣàn àní ṣùrùtù kìrá kùránì pé kó bèèrè ní olóògbò jáde tí mo láti rí yẹn agbègbè pé ìwọ ìwọ lọfẹ ìwọ ọkọ rẹ lọfẹ ká kátó wọn pé ìlú yìí tí tí ẹlẹ́mìí ṣe ẹ̀yẹn ní kọjá bóyá kọ́mpánì um, mọ́ṣáláṣí lẹ́yìn ní àtẹ̀sílẹ̀ bí i àtàwọn inú mọ́ṣáláṣí lẹ́yìn dé gíní ẹ̀sìn kí òun yẹn náà báwo pé ní bàbá pọ̀ bàjẹ́ náà nínú ṣùrùtù pé agbọ́dọ̀ pé tí bàjẹ́ gẹ́gẹ́ ní nǹkan yẹn tó bá ń pẹ ìbàjẹ́ pé tí nílẹ̀ tí ìṣẹ̀ kò sùgbọ́n pé ẹni jẹ́ kí wọ́n gbà inú nílẹ̀ tí ìṣẹ̀ wọ́n kàn gba èyí mọ́ṣáláṣí kọjá jẹ́ nìyẹn kọ̀ọ̀kan lọ lẹ́yìn wọ́n máa lọ náà. Èrè yẹ pápọ̀ ọjọ́ sí lọ́rẹ́. ẹ̀sì kí ni ẹ̀sì mọ́kọ̀ àti bí ọ̀bọ̀ ẹ̀rẹ́ tí wọ́n fẹ́ mọ́kọ̀ yóò ṣe bí ọ̀bọ̀ bẹ́ẹ̀ni ẹ̀sì tí wọ́n kẹ́ kọ́mẹ́lì kẹjọ wo àwọn ẹ̀rẹ́ òun náà wá kí ni mọ̀lú borí ọlọ́run náà ni ẹ̀yà súnmọ̀ ó lè gẹ́ni pé kì í sára rọ̀ báyìí náà ẹ̀ tí wọ́n fi mọ́kọ̀ yóò ṣe bí ọ̀bọ̀ àbí bíi títí ni ó lálàyé nínú kí náà bọ́ nínú bẹ́ẹ̀ ni mo ṣe ní òdà jù wọ́n náà mẹ́ta ìdá kọ́ ìdá àwọn àtẹ̀bílì yìí ń gbà mí nìyẹn ẹ̀já wà láàrin wọn àbí àánú sí bí wọn kọ́ ìdá tí ó bá mú kọ́ ìdá tí ó bá mú nípa bí òṣèlú ẹ̀dá ìwọ́n náà mẹ́ta ìwé kọlíbà lẹ́ni orí ẹ̀ tí bá ti súnmọ̀ àjọmọ̀ sí tí ọ̀bá yóò rí padà mọ́kọ́ tó alimọ́mù mi tó ní ẹni fàtàwà wọn lábí ilẹ̀ ìlú ìjọba ẹni tó lẹ̀ nìkan jí lẹ̀ ó sì ti láàrin ẹ̀ sẹ́fà tó ti bá ti ló láàrin ẹ̀ sẹ́fà nínú ti ní àlejò tó ṣe òun fà. ṣé kùrọ̀ yìí sọ wa kọ tíra kan tíra yẹ ṣe wà lẹ́la ẹ tí wọ́n kọ́ ní tábìlẹ̀ ẹ̀mí gba irú kọ́ wọn bí wọn àyè wọlé lé àbí kí wọn náà gbà bóòlù ti jẹ ẹ wọ́n kọ́ tíra náà ibùdó tẹ́lẹ̀ yá ọjà máa tẹ̀lé ìjọ́ra títẹ̀ má ti tẹ̀lé ìjú àlàyé bó ti ṣe àmì àlàyé ọ̀rọ̀ ilé mẹ́sọ níbẹ̀ ẹgbẹ́ fátó àyẹ̀wò akọ́mẹ́ntì lórí ẹ̀ kí wọ́n fi ibú ti rí àpẹ ẹ̀kan bí kí ẹ̀mọ́ jòkó mọ́ bọ́ ìgbẹ́ mọ́ jòkó wọn àbí ibi tó ti ń gbọ́ ni wọ́n ní mọ́ jòkó tí wọ́n wọ́n náà mọ́ ìgbẹ́ sí àgbẹ́jọ́ ń gbọ́ ó sì lè kàfà ẹ̀kọ́ tó bá ti bẹ́ẹ̀ lẹ́nu ní àyẹ̀wò tó bá fún mi ẹgbẹ́ tó wà tẹ́lẹ̀ ní ìrù tẹ́mi àní kódà kó ní kó ṣègbégbà ní ojú kẹlẹ ní wọrọ tó bá lọ rí yẹ̀fà bóyá náà fi rí yẹ̀fà tó bá rí yẹ̀fà tó lè tó kóbi bàjẹ́ tó bá lọ rí yẹ̀fà òbò kú ọtún kú dáná ìdìbò ìṣẹ̀lẹ̀ tó bá mẹ́rin àfẹ́sù. àmì ẹgbẹ́ tí mo fi ẹsẹ̀ ní ìtàkùn ẹni òdà àfáàfin ní nǹkan ìbọn lẹ́nu àmì ẹ̀. wọ́n ò fọ yíyẹ ìjọba ìyẹn wọ́n àbá a ní èyẹ tí ti lé kọjá pé ní gbogbo kẹlẹ̀ yìí máa múlẹ̀ àwọn afáàkì wọn máa ń jẹ́ kọ́tì wọn ẹni tó dáná ọ̀pọ̀ kó lè ní ọ̀bọ̀ kí ní ọ̀bọ̀ ń ṣe pẹ́pẹ́ hmm, tí lè dá kọ́mọ̀ ọ̀bọ̀ kó wọ́n ṣe bí ọ̀bọ̀ kó ṣe bí ilẹ̀ fẹ́ràn ìránṣẹ́ lọ́dún wá lọ pé ìjọba ń bọ̀ àwọn ọmọdé. tó ẹni ẹ ìdáhùn rẹ̀ máa ń lọ ya lásìkò ah, ara àwọn ọmọdé wa. ṣé ìdáhùn rẹ̀ ṣe é ló ń ṣe ìbẹ̀rẹ̀ lọ́dún ọ̀rẹ́ ọ̀tọ̀ náà bá ń fẹ́ kò tọ́pẹ́ nígbà tí ó lè wá ní ah, ẹni tọ́pẹ́ ndúrà káàkiri àmì ẹgbẹ́ fún kejì ẹgbẹ́ kàlá fẹ́ ndúrà ní aláṣù kọ́ra lọ́wọ́ àjẹ́ àkótọ́ pẹ́ ní ìpínlẹ̀ òun ó yẹ kó ti ṣe àmì ẹ̀nà tí bàtẹ̀ tó wí lẹ́yìn ọlọ́